gbà nípa pé káyẹ̀ lọ sí ìdò hmm? wájìbù làwọn ń sọ ẹ ń gbọ́ táwọn fàṣún náà ń sọ láwùjọ ti wà ṣẹ̀rí ìtẹ́gbọ́ tán sọ pé wọ́n sọ pé wájìbàtún alal a'yan tí wọ́n sọ opinion Abu Hanifa ibnu tèmíà ló rọ̀ jáhà rẹ̀ ló fi pọ́pùlà láàrin wa ibnu tèmíà láti pọ́ anábílà kò lọ mọ̀ṣúrù mazhab ó kàn lo àwọn rìwàyà tí mọ̀lọ́dọ̀ mọ́ mawad ó wá fi rọ̀ já hàn tábù hanifa sọ hmm? ní ti báyìí ṣàgbé ìpẹ́ṣẹ̀ tábù mi mọ́ ní pé àbúrò àbúrò tó ń sún náà pé wọ́n lóṣèlú so ọ̀rọ̀ mazhab sọ pé ìlú sún náà kò jọ kò jọ ọmọ ẹnìbọ̀dì ti bá in fact kọ́dà gbogbo àwọn kan tá ń fa ìgẹ̀ láàrin àwọn sọ̀hábà kejì báyìí ló ṣe rí àwọn sì dẹ́ẹ̀dẹ́ jù báyìí lọ tọ opinion yẹn tí èyí tí ó ń kàlùkù gbàgbà ah, lọ́dọ̀ àwọn àfàsúnà ẹgbọ́ ṣe rí àwọn àfàsúnà tí ó sọ tó bẹ́ẹ̀ pẹ́ tó bá kí oyin ni àwọn òwú olóbí pẹ̀lú àwọn àfàsúnà ṣe ṣe bí báàsì ló ń sọ àwọn àtàwọn àfàtìsín ìdẹ́ni tó àgbà àwọn àfàsúnà nù lọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀sáìtà àmọ́ ní ìfẹ́sà pé ẹ ṣàlùbáníwá rẹ̀ ṣe fún bára bí pé báyá orí wọn àwọn ṣàlùbáníwá àwọn ṣe ẹ̀ṣẹ̀yàrù ní nǹkan ti tán nǹkan ti tán wọ́n choose nínú ìjọ wà lẹ́ ẹ gbọ́ so wọ́n máa sọ bíi pé ṣé àlọ́ ló sọ pé òun gẹ́gẹ́ ni súnà ṣé àlùbáni ṣe tẹ̀wéjì ìdẹ̀lẹ́ tó kúrò náà bá wà dílà ò lè pa ah, lóòótọ́ báyìí báyìí ṣùgbọ́n sọ orí o lè sọ fáwọn àfáàtì sí tó bá sọ fẹ́ni tó bá fẹ̀ kan mọ́ záàbù dára yóò ní àbúrò ah, ṣe máa fàlùbáni wé malik ní tí wọ́n rí àtìrí pé ó wẹ́ nìkan pé opinion tí ṣe àlùbáni mú yìí o òun náà ni ṣáàfì yìí náà mọ́ lófin wọn malik ó lè mọ̀ Albani pẹ̀lú Malik nǹkan tó bá súnmọ́ àwọn èèyàn tó mọ́ra wọn kìí ṣe pé mọ́ mọ́ sí Albani dáadáa èèyàn àfáà dáadáa ni àfáà ńlá nínú àwọn tó ṣe pé ẹnu díẹ̀ táwa mọ̀ yìí nínú àwọn tó pé tọ atọ́pasẹ̀ wọn tá a mo sì ka tíra mo gbádùn wọn púpọ̀ in fact èmi ti mọ̀ sí Albani dáadáa kọ́dà ká tó bẹ̀rẹ̀ súnná bóun ṣe mọ̀ wọ́n èmi ò mọ̀ pé ẹni tí wọ́n mọ̀ ni tọ bàbá àti èmi tí wọ́n bá ti hadith ni yóò ratira rẹ̀ sọ pé mo mọ́ ń gbọ́jọ́ sọ pé ah mo ratira kan Al-Albani wá ń takò sùúrù tí ń bẹ̀ àwọn òtí ṣe súnà ah, pé mo ṣe kúrò àmọ́ kan kó tí wọ́n bá mọ́ kan lè dá sódò àṣà ní pé Al-Albani ah, mo ṣe sọ́yọ́ sọ pé bá mọ̀ ń sọ ń gbà èmi ò tí ì mọ̀ ṣe Al-Albani but èmi rò bóyá mistake ni wọ́n ń ṣe wọ́n máa ń sọ pé bóyá Al-Baji ni wọ́n fẹ́ sọ pé al ni wọ́n fẹ́ sọ bọ̀ wọ́n pé Al-Albani because ní pẹ́ sọ pé èmi ò pé bọ́ ti fi pé wọ́n fẹ́ sọ pé ah, mistake pé albaji wá sáwájú suyuti ẹ̀ lè sọ pé ẹra tíra fún albaji ó ń tako suyuti ń no suyuti ń tako albaji lẹ́wì bí ìbọn bọ́ bọ́ mistake ni tí mo gbọ́ ẹ gbọ́ albaji pẹ̀lú ibn azmi rahimahullah làwọn jọ wá àwọn wá àwọn tí wọ́n sọ ìsàn àwọn kọ́rọ̀lù kọ́mìs 5th century ni albaji ti wá kẹ́ẹ̀má ní kó máa pẹ̀lú Suyuti tó wá níbi cardinal adiasham 11th lẹ́yìn lẹ́yìn later ìgbà táwọn wá délé ìwé tàṣà gbọ́dá kọ Albani oh Albani ti bàbá mi nì kẹ́ẹ̀má Albani ẹ́ tọmọ kátírà sí Albani dá ọlọ́run sì ló sábà bí fún mi débi pé nígbà tí máa ṣe tcc mi ní tẹ́sán ọ̀pẹ̀rẹ̀ anatomy mo ṣe first degree mi ibi táà ti máa ń kọ́ education seventh mo education fún anatomy náà mo kọ́ kọ́ lórí o mo dedicate fún Ibn Taymiyyah àti Sheikh Albani jẹgbọ́ anatomy àti ìṣẹ́nà torí àà wọ́n ti tóbi yóò wọ́n wúlò fún mi wọ́n ẹ̀mà àà eye opener làwọn méjì mo wá kọ this work is dedicated to eh, the two great scholars of Islam Sheikh Islam Ibn Taymiyyah àti kí n kàṣà Albani sọ mo kọ́ síbẹ̀ ẹ máa gbọ́ ẹ̀rẹ̀ rìn ẹ̀rìn aláyẹ̀ rìn ṣe bí wọ́n lẹ́ni tó bá wà láti ẹ̀rìn tó wọ́n ń bá wọn Dr. Omar ni láti jọ but ó kà ní Professor Omar ó ṣẹ̀ṣẹ̀ kú ọdún ìhàn ló kú ọlọ́nkọ̀ọ́kẹ́ mo ṣe wọlé báyìí ọba ni who did you dedicate your work to fún ní Sheikh islam ṣùgbọ́n sẹ́yìn mi yìí ọ̀tàlùfáà ni ó ní àdé anatomy mo fẹ́ sọ pé they are more than anatomy <laughs> but mo gbàgbọ́ nínú they are not anatomy but why do you have to They dedicate to talk to me. I said, they had a great impact on me. Àmì ìpàwọ́sá lòun, you understand. So èmi mọ ṣáà Albani dáadáa. Mo sì bẹnẹfíìtì dáadáa. Ṣé Albani bẹ nínú àwọn because àwa ní Bagana Hadith nínú àwọn tó yẹ ká Hadith tó ń wù wá ṣáà Albani. Níjọ́ tí nǹkan kọ tíra ṣáà Albani níjọ́ tí nǹkan kọ tíra ṣáà Albani tí mo ṣe kọ́lọ́ọ̀ máa ń kẹ́ Dr. Lukman Owolabi brọ́dà yẹn àjọyọ̀ ìfẹ́sọ̀ òun ló kọ́kọ́ mú ìmọ̀ṣẹ́ nàìjíríà àfihàn ọ̀la wọ́n sì ní gbogbo ògbà yẹn báyìí ṣé nàìjíríà nìkan làá máa ní tíra ní ọ̀dọ̀ wọn ni jìlbábùlì mọ́ra tó lọ sí ma wa brọ́dà yìí wá mú mi lọ sọ́dọ̀ ẹgbẹ́dà wọn wá yá mi tíra yìí wọn wá ṣe fọtọkọ́pì ẹ̀ orú kan wọ́n ká gbogbo tíra àwọn ibi tí mo gbádùn rẹ̀ dé ah, ah, ni so so mo mọ̀ wọn ṣùgbọ́n ṣe ara principle ṣe Albani wọ́n fi yàtọ̀ náà ní pé ṣe Albani sọ pé al-ilmu la yaqbalu al-jumud ìmọ̀ ògbà kó wà stagnant ọ̀rọ̀ ṣe Albani al-ilmu la yaqbalu al-jumud ìmọ̀ gbọ́dọ̀ wà stagnant ọ̀rọ̀ máa ń lọ principle náà làwa náà lọ ṣe impact ṣùgbọ́n sẹ́yìn pé ní tẹ́yìn bá kọ́ méjì náà lèyìn máa ń tóbi lójú yẹn lẹ́yìn ìgbà tí mo ra sílẹ̀ ilé yẹn tán markazi kan yí ní agége ni mo tí wọ́n kọ́rí okùn tariq sọ láti ṣe albani lágége agége àwọn àbíwì torí ń gbà wọn ah, mo wà ń ṣe jẹ sí bẹ́ẹ̀ jẹ sí jẹ sí ah, ah nílẹ̀ nìkan fẹ́ sakọ sí mi yọ mo nílò èmi kan sakọ ni mo lẹ́nu ṣùgbọ́n gbogbo ẹ̀sìn kára àmàṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má fẹ́ sakọ má sọ fún ọ pé so ilé ìgbà tẹ́mi ti wà láti bí ọdún mẹ́rin márùn-ún mẹ́fà lèmi tí ń gbọ́ sùfíà àdúgbò náà yẹ iná mo rí mọ́ sùfíà náà sọ orí ẹgbẹ́ àwọn ọkọ̀ yẹn ti ń gbọ́ so má tu mi jẹ pé wọ́n lọ lè sàdíìsì ń sàwùdí ìyẹn sọ pé òun lè màdíìsì àmọ́ má rọ́ bí ìṣì mi wò wọ́n má rọ́ bí ìṣì mi èmi náà lọ yunifásitì mọ̀sánátọ́mì mo lè sọ fún ọkọ̀ kan sàdíìsì ni ò mọ́ ọgbọ́ èmi náà máa sáàmì mọ́jú gbogbo ẹ̀sìn jù biology tí mo ń fún ìtọ́pẹ́ ìmọ̀ kankan ni ẹ̀ máa mọ́ṣe ń pa ẹ̀ táwọn anatomist bá dín sáà mọ́ so mo sọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ so ṣé Al-Albani rahimahullah bẹ́ẹ̀ lẹ́ni Ibn Taymiyyah rahimahullah torí àwa a face a lot of confusion kátórí súnà ẹ̀ and torí face confusion ọlọ́run wá lòun sábà rí rí anything tán bá ń sọ nígbà yẹn àwọn táwọn àjọ sufi ń sọ fún wa pé àwọn sufi ti níra tíra tó pọ̀ tí wọ́n ṣe àdúrà sàníyà ìrọ́dà alwahabiya alkinaka almuhahibu laduniya gbogbo ìrọ́dà alwahabiya náà ni wọ́n máa wá ń sọ fún wa rí pé àwọn wahabiya wọ́n máa ń ṣe mítìnì ní lóṣù pọ́rọ̀ wọn máa fi ń papọ̀ sẹ́mọ̀ wọ́n ní wọ́n ń bá wo olóore táà bàbá káàfi sùn sílẹ̀ olóore náà ṣe káàfi òun náà lè mẹ́bí nígbà fẹ́ nìkan kan èmi ò lè fi irú iṣu sílẹ̀ kémi dénú tó náà kó máa hóòdù mi tọ̀rọ̀ áńsọ́ ọpọlọ mi ò nígbà ọgbà mo ní sùúrù gan mo sì lè wádìí nǹkan dáadáa bọ̀ tí nǹkan bá fi lè yé mi tí mo bá pé bóyá òṣèlú kan ló ń ṣe tó fi hóòdù ẹ̀mí ò nígbà mm-hmm. kẹsàn mo mọ mọ́sálà dáadáa bọ̀ nínú nígbà ó lè tírìtì mi bí àmì àwa sọ fún mi pé ṣé o ni yes kó ṣùgbọ́n àmọ́ kọ́ máa sọ pé nígbà tí ṣéèkì bá sọ pé tí mo ti mọ tí ṣéèkì bá sọ nígbà kò lè lọ ọpọlọ mi ò lè gbé ọkàn máa dàmú ara rẹ náà ni so gba yẹn kí wọ́n yọ ṣe meeting àwa wá ń gbọ́ gbà yẹn tó wọ́n ní ṣàlọ̀ bá ní hall of àwọn àfáà Saudi bìkiri nǹkan wọ́n pẹ̀ sí lójú pé tí wọ́n yọ ṣe meeting mi àbí ilé ẹ̀rọ ok tí wọ́n ti gbọ́ èmi wá èmi ń Saudi nígbà tẹ́lẹ̀ kọ́ lápá ìtẹ́ṣẹ̀

èèyàn ń sọ mọ́sálà tó tóbi tó wu ukùn táríkì sọ́lá pé ẹni tí ò kírun kí ìdájọ́ rẹ̀ àwọn àgbọ́ àwọn àfáwọn àtàwọn tó wà bí fọ́ọ̀wọ́n náà sọ pé tọ̀ kèfèrí ni ẹni yìí tẹ́lẹ̀ wọ́n bá sọ sọ pé lẹ́lẹ́ kèfèrí wọ́n sọ fún mi pé mọ́sí ń tẹ́sì ní Ibn Taymiyyah ló wá dàrú tí tẹ́lẹ̀ àwọn sàhábà ní àwọn tàbí gbogbo báyìí ní ẹ̀sìn gbogbo tá a sún fi ṣe iná ló ń ṣe nígbà tí Ibn Taymiyyah ló wá dẹ́sà àwọn mùsùlùmí rú ah, ọ̀rọ̀ yẹn náà tóbi ah, kí ló náà wá dẹ́sà àwọn mùsùlùmí rú sí ní mọ̀ nímọ̀ pé kí ni wọ́n náà wá tí ò sí fi wọ́n lẹ̀ ah, but mo rí pé ọkùnrin yìí ó lẹ́rìí torí kọ́dà táwọn bá ń ṣe mọ̀ nídìí tí bàbá tí wọ́n bá fẹ́ ṣe lè wáàsí tó fẹ́ kọ́ àwọn tó fi lọ́wọ́ wọn tó bá fẹ́ define istiqama wọn ò rí istikọ́mọ̀ kankan define ju definition ibn tẹ́míyà torí mi tẹ́míyà fẹ́kẹ́ ní sílà fún alẹ́stikọ́mọ̀ ó ní sílà tó pè ní alẹ́stikọ́mọ̀ méjì so definition tí bàbá wa ti wá débẹ̀ sẹ́mọ̀ tí ó ṣe yóò wá ní <laughs> ibn tẹ́míyà yìí ké káì ọpọlọ rẹ̀ pé ó kọ́ta kí ni sọ́nù ẹ̀bí ìwọ̀n ó lé kọ́ta pé ètùmọ̀ ó ti mọ̀ pé ah, ìyẹn ti wáyé àmọ́ kò fẹ́ kẹ́ wà impress pẹ̀lú ọpọlọ rẹ̀ pé ó lé kọ́ta kó kẹ́kùn wọn papọ̀ so ìgbà yẹn wípé ah, irú tẹ́lẹ̀ tó dà kínú yorùbá yìí wọ́n lóun ló ń dà kìí dà àwọn mùsùlùmí ò rí báyìí wọ́n láwọn èèyàn náà pé àwọn wòlíì ọlọ́run náà wọ́n máa ń gbé tóbi báyìí pé wọ́n ní ìdẹ́nìyà ló dàrú ó ń dààmú mi lọ́kàn bọ̀ kí ni ọlọ́run ṣe fún mi before ibùn tẹ́lẹ̀ ibùn abdulbar alimaliki tó ṣe tàbí tó ṣe maliki lòun torí pé àwa tá a náà maliki ni wa àwọn bàbá tiwa àwọn mọ̀ra tíra tiwọn torí pé maliki yà ni wọn ìròyìn sàwọn ní tàṣírí kútùbí lé maliki náà kútùbí ẹgbọ́n mi ẹ̀hẹ́n so now àwa ní tíra náà bá rí lé jábì bàyá lẹ́lẹ́ wọ́n fadìlẹ̀ hé ok mo wá gbé àbí ṣe bẹ́ẹ̀ ní sàrẹ́lẹ̀ mo fi wá ń kà mo kà mo wá débì kan tí mo bá rí wọn sọ wípé ká sọ pé ọlọ́run ọba nísìnyí pé àlíyù ni àlàkálìkì fi sánmà lọ́lọ́run ọba wà òkè ó wà fún gbogbo ẹ̀dá ẹ́ ipe kò sí nílé ayé sẹ́gbẹ́ òpínlẹ̀ ọ̀sùn fi ni pé òpèsè bídíò sí wọ́n sọ yóò sàn wọ́n ti lọ sọ pé wọ́n sọ pé ẹwọ́n sọ kò sí lọ́tún kò sí lọ́sì kò sí lókè kò sí sàlẹ̀ kò sí kẹ́kẹ́ kò yé wọ́n ti gbà ah. nígbà báyìí wà pé ọlọ́run ọba sánmà ló wà kò sí lẹ́dọ̀ olókèlú ẹ̀dá ọ̀sán àìsàn ó wá ní àkídà yìí làkídà táwọn sàhábà àtàwọn tàbí ẹ̀rìn àtàwọn tó tẹ̀lé wọn wà lórí ẹ̀ káì gbọ́gbọ́rọ̀ mú wá lọ lè chẹ́kì déètì ibn al-bari sí ibn taymiya ibn al-bari wá ní kọrin al-khamis 5th century ló ń wá ibùn tèmi wà ní kọ́nà family eight century kí ló ọ̀nà yẹ ẹ̀rọ ibùn tèmi wà ní ibùn àbáyé sọ pé táwọn sọ̀rọ̀ bọ̀ wà lórí ẹni wọn ni àwọn ah, àna irọ́ àwọn wọn ò sí wíjọ́ ó ti yẹ wọn ibùn tèmi àkọlù dàrú ó rà pé òun ló pàdà ìgbà tó ń kó lórí ọ̀rọ̀ tọ́lọ̀ fi yọ mí tó tọ́lọ̀ bá yọ mí pẹ̀lú pé mò ń mọ̀ ń wá nǹkan táwọn èèyàn wá bẹ́ẹ̀ nìkan ni tàǹtí wà lábàtí sí ní tọ́lọ̀ mọ̀ fi yọ mí gbàdúgbò dàmí náà dé náà kọ́ ọlọ́run yọ mí náà ni hmm mo wà very careful ebú yàn mi máa sàmọ́ wọ́ọ̀chì náà ni pé eléyìí ò make sense i will find out ọlọ́run tẹ̀ gáàdì mi gáàdì mi tán tán mo ti bọ́ anytime táwọn yẹn bá ti ń fa issues the good methodology tẹ̀lé fi ṣe títẹ̀ náà fi ní wọ̀ ni pé ẹ try láti rí pé ṣé irun òfin náà tẹ̀ ń sọ yìí só ti wà before káwọn tẹ̀ ń sọ̀rọ̀ wọn yìí tó dé yes tẹ́mi bá rí pé nǹkan kan máa ń bẹ pé níṣẹ́ bóyá ṣé bí n bá sọ àbí àfa àwọn sọ àbẹ́nìkan ti sọ before kí ìhùwánu tó dé èmi ò lè gbà kó pẹ̀lú òfin ìwà because tó fẹ́ ṣe ni pé o fẹ́ sọ pé ní sẹ́yìn bọ̀ tó bá jọ súnà kò gbọ́dọ̀ mélè máa wípé tọ̀ lágbájá wa ń kọ́ èmi ó pàdà mọ̀ pé ẹgbẹ́ bẹ̀rẹ̀ òṣèlú yé pé mọ̀ wọ̀ rìsáà ní méjì mọ̀ tí nǹkan wà náà ájọmọ̀ sọ yókù já máa yanjú òṣèlú tẹ́fẹ́ ṣe èmi ti bọ́ ẹn bẹ́ẹ̀ni mo sì rẹ́ examples tó pọ̀ tọ ẹ̀yẹ̀ wá fún yín ní fún yín ní instance kan anybody tó bá jẹ́ súnfí tó bá kéwù torí pé àwọn súnfí tẹ́yìn orí òkéwù ni kí àwa tó ka sífàtò sọ̀láti nàbí iṣẹ́ alẹ́báni rahimahullah ìbáyàmì yẹn sì kàn yíjọ ilé ó ní kí àkàn tó pè ní rọ́fù olùmọ̀lán amman rọ́fà wà kọ́ bàbọ́ ìtìdáàbì sayyidil anam lifting the blame of ẹni tó bá ṣe pé ó bá ṣe kọ́bdù fà lórí wọn àbí anytime tí bá ti ń gbére òkè Allahu Akbar ń gbọ́ sókè ń gbọ́ wálẹ̀ tó ipá nàbì ló fi kọ́ sí tẹ́ ẹ bá ka tíra yẹn àwọn ẹ̀rí tí mú wá ń bẹ̀ ẹ̀rù pé nǹkan sọ́dọ̀ láti nàbì Màlìkí lòun náà bọ̀ tó ń fi sí hadith ó fi sí hadith gbogbo hadith táwọn bàbá ti wá mọ́ Ibrahim yẹn sì wọn so ṣẹwárí tí ẹni tó bá jẹ́ tó bá jẹ́ súnjú tó bá kéwú ẹ máa ń pa àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ràn àwọn sàábì ànábì púpọ̀ ibẹ̀ náà lèmínà ti mú ní máa ń sọ di sín tọ́lọ̀ iṣẹ́ yọ kan tí mo lè sọ pé àwọn ah, mo sọ pé mo ní pé mo fẹ́ràn àwọn sàábì ànábì mo sọ ìyẹn ọlọ́run á gbà fún mi bẹ́ẹ̀ mo sọ ìyẹn yòókù ah, fẹ́ràn ọ̀bẹ náà pẹ̀lú mímọ̀ pa àwọn sàábì ànábì right from the time that's on the time so mo sì máa wọn tàbí mo máa wọn wòlé àwọn tápẹ́ wòlé ọlọ́run náà ẹ̀rí dàbà dẹ̀ mo mọ Waisul Qarni even before kò tó di pé mo máa dí ìsì rẹ̀ mo mọ gbogbo ẹ̀ ṣẹwárí tí ń ṣẹlẹ̀ ó ní pé bí èkó ti náwọn issues táwọn Sufi ní táwọn tí wọ́n bá wọn fà náà jọ ní àwọn èèyàn wá dìfà àwọn issues yẹn kí é ṣe ogun kan tí Sufi ṣe ló kọ́rọ̀ gẹ̀ọ́ tó wá sí pé tó páwọn èèyàn wájú kan sọ pé àṣìláàmù fún wọ́n ṣe ọ̀rọ̀n ẹ kí n fún lẹ́sàmpù kankan kan béèrè kan tẹ fíìm páì bí wọ́n wò bóyá sí kọ̀rẹ́ ẹ tó tábà ti sọ̀rọ̀ pa pé àtàbárùkù bí àfárí nàbí yìí wọ́n sọ̀rọ̀ ṣe pé nǹkan tó bá mú tó bá jáde látara ànábì bóyá bí irun ànábì oògùn ànábì sàn pé àwọn sàábì ànábì máa ń lò wọ́n fi ṣe tàbárùkù wọ́n lè mú wọ́n lè kíìpẹ̀ wọ́n lè ṣe kí báwo la ṣe máa ń pìrìsẹ́ǹtì rẹ̀ lọ́dọ̀ wa lọ́dọ̀ àwọn tàbájẹ́ ń sún náà nísìn á ní ṣùgbọ́n lójú ayé ànábì ni o àbí àbí ìwé lẹ́yìn bàtà mi ti lọ wọ́n yé ṣe ṣe rí ọ̀rọ̀ yẹn ó ní ìtumọ̀ méjì ìtumọ̀ kan correct ọ̀kan correct ìtumọ̀ èyí tó correct ni pé kí n sọ pé tọ̀ nígbà tánà mi ti lọ tán nǹkan o kò sáà sẹ́ni tó bẹ̀ kan gba kí n tó wà lára mọ́ ìdájọ́ lẹ́yìn náà ti parí náà kọ́sà àgbọ́ pé wọ́n ti fábùbákùn wọ́n sì fún àwọn náà sàtì lọ́la wọ́n sì tó lọ́wọ́ àwọn wòlíì nílọ ẹgbọ́n mi bọ̀ kéèyàn sọ pé ìtumọ̀ mi ni pé kódà gbogbo àwọn nǹkan tó bá ti jáde látara ànábì yẹn sallallahu alaihi wasallam pé wọ́n sáré bá ti kú ẹ̀tíkẹ́tì ẹ̀tí tán kò ṣe lò mọ́ ìyẹn rọ́ǹgò anything tó bá jáde látara ànábì sallallahu kódà kánàbì kú téèyàn bá fi lè identify pé tànábì ni bẹ́ẹ̀ ṣe ń lò láyé rẹ̀ náà lẹ́sìn máa lò lọ torí kára rẹ̀ ni ṣùgbọ́n àwọn sún fi ń parọ́ lóòtọ́ yóò ní bàtà ànábì ẹgbọ́ bàtà tí ó mú wa modern bàtà ni ó mú wa ní pé bàtà ànábì yóò yà fọ́tò kan yóò ní ah, ànábì yà fọ́tò ẹgbọ́ nígbà àwọn fọ́tò dé àwọn parọ́ kí ló fàtà gbọ́dọ̀ fi separate nǹkan yìí ó ní pé ni yóò padà jọ pa àmọ́ so kí ló ṣe ní pé aṣọ ànábì sallallahu alaihi wasallam rẹ̀ hadith asma nínú bukhari hadith asma pẹ̀lú abúlábùn ọmọ rẹ̀ ó ní aṣọ ni asma mẹ́ta gbáfẹ́ mú jẹ́ aṣọ ànábì ni pé aṣọ yìí ní tá àmọ́ fi ń ṣe ó ní ọ̀dọ̀ aisha ló wá nígbàtà fi kú aisha ló kẹ̀kẹ́ títí tí aisha na fi kú nígbàtà aisha kú ó wá bọ́ sọ́dọ̀ mi asma tó jẹ́gbọ̀n aisha tó pé aisha ò lọ́mọ wà ní pínlẹ̀ tó gbọ́dọ̀ mi kọ́ so rásọ̀ yóò fàkúnná nọ̀ksílù ha lè mọ́rọ́dọ́ na stashfi bí ha a mọ̀ ń fọ̀ fẹ́ tó bá já láàrẹ ẹ́ káfí ṣe wòsàn fún tọ̀ tẹ́yìn máa sọ pé aṣọ yìí àmẹ́yíwá tóbi lọ́dọ̀ Aisha tó fi abọ́sọ́dọ̀ mi a mọ̀ ń fọ̀ ìfún lẹ́gbà tánàbí sàtìlám kú tánkọ́ wọ́n yóò rọ́ǹkì kẹ́nìkan fẹ́ kílèmù wípé ìgbà tánàbí wá kú táwọn kìí lò mọ́ ya mú bí tán ti ń lò wá irọ́ lọ pa àwọn àfúnsọ yìí èmi sẹ́rí àwọn ìtẹ́gbí gbọ́dọ̀ sí lè ṣe nísìn mo ní strong conviction mi ò sí ní ìfà wàhálà ìní wọn máa fa wàhálà fúnjọ́ tẹ́yìn bá kàn ta sí mi ni ẹ̀yìn bá kàn fẹ́ kílẹ̀ ẹ̀rẹ́ ní ìsinmi má ìsinmi sí bá tèmi lọ ìmọ̀ ẹ̀sìn gbá ó gbáyè kọjá bá a ṣe ń ṣe àwa tá a jẹ́ sẹ́là fi yíùn jẹ́ ká the forefront of providing solutions for this woman because àwa la ní àlàkẹ́rẹ́ tó sọ àwa náà látún àkídà wa tún ṣe pẹ̀lú iṣẹ́ ẹmọ tó ní ṣe pẹ̀lú ara tí súfí kó sí kò get it tawakul right súfí ò get tawakul right ní kọ́ṣẹ̀ tẹ́yẹ tó bẹ̀rẹ̀ wípé ara tí súfí believe ní pẹ́lú kó dó mọ́sánsá àmọ́ fàṣẹ ọlọ́run mọ̀ ẹnìkan wá tó wà fún lóúnjẹ tó ń súnà ló gba ayé pé tawakulu la yunafi al-akhdha bil-asbab ó lẹ́tí pé kò tako pé kéèyàn mọ́ bẹ́tì míìsì lẹ́tí rí pé tó bá ti ka àwọn nǹkan tó mìíràn bẹ́tì míìsì a ní breakthrough ju àwọn súfí lọ àbáwọn bídà lọ lẹ́yìn bá ìgbà wọn lọ schools àwọn alájẹ̀ mọ́mù mọ́síláṣí tó wáyé ẹ́ torí pé àwọn òkè sábàbù lòun fi ń ṣe àwọn jòkó lẹ́bí gbígbà wọn àbíkù ní ìsinmi ti gbọ́dọ̀ bọ́ sẹ́yìn àkídà ló affect wọn ìṣẹ́ àkídà yìí náà ní máa ní máa ní máa ní propelling tó jọ ń súnà láti áàtì mi nǹkan mi ara àkídà tí ń propel ń súnà ní pé kò gbà pé àlàámáì iṣẹ́ ara ìmáà ló wa ìtumọ̀ ìwé pé tẹ́lẹ̀ sọ́rọ̀ pé ìmọ̀ àtàkùn àgbà ẹni tọ̀ríkì

níjọ́ táwọn súnà lùkàn bá ti ń bá àwọn èèyàn já ara mistake táwọn ń ṣe ò pé a wà kọ́lọ̀ gbogbo ìmọ̀ súnà àtàkì ìdá rẹ̀ a kọ́lọ̀ rẹ̀ pẹ̀lú àwọn táwọn bá jà pé nǹkan kan gbọ́dọ̀ bọ́ sí wọn lọ́wọ́ tí nǹkan kan bọ́ sí wọn lọ́wọ́ haramu ni àbíwídà ni kò kọ́lẹ́gì kò sì lè rí bẹ̀ láíláí rahimahullah ọmọ kí imam malik ni ó kí lọ́dọ̀ yìí ara nǹkan tí súnà fi gbà yìí lónìí tí imam shafi ò fi tẹ̀lé imam malik gbogbo mọ́sáàbẹ̀ òun ni mo fẹ́ sọ fún yìí àwọn súnà ni wọ́n ní àwọn sálàfù wa ni wọ́n ní kọ́ ìdá tí mo fẹ́ sọ yìí ayúbọ̀ sàtìyá ní tá a sọ́njọ́ òun ló sọ̀rọ̀ yìí òun náà àwọn súnà sí lò tá a ti jára wa kú lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ bọ̀bá ìtàn kárí ajá tán kọ́ àwọn súnà padà tako wọn padà ló ó ní ìdá àrọ́ta àn tààrífà kọ́tọ́ àmú alimic tó bá fẹ́ mọ̀ mistake àfá rẹ̀ fàjálì tó gọ́ ìrọ̀hù tó kí olóòdó ẹlòmí ọ̀dára mi ayé fàfikání ọ̀sọ̀ ìdá àrọ́ta àn tààrífà kọ́tọ́ àmú alimic fàjálì gọ́ ìrọ̀hù sọ́nà dárí mọ̀kọ́dímà ìyẹn lajá àwọn àwọ̀dé ẹlẹ́gbẹ́ ní máa sọ pé má lọ hálùkọ ẹlòmí kí ẹ̀ tmc ní ẹ̀sọ́ tàbí ìwọ̀n sọ ebi ò mọ̀ ẹ̀rù gíní náà àwọn ọ̀tà tó kọ̀ láyé náà bẹ́ẹ̀ kí n tàn yín tmc ara pa tó kí àwọn ẹ̀fẹ́ gbẹ́ náà o má gbọ́ lẹ́tí ọlágbájá má lọ kíní kan lágbájá má lọ kíní kan lágbájá má lọ pé mo rí ọtá yín ti lágbájá in tó ń ṣe nù èmi mọ̀ yẹn dáadáa ara ń tá a fi já wọn tá a fi já wọn yẹn fúnra wọn pé ó ìdàrọ́ta àǹtárífà họ́tọ̀ àmọ̀ àlémẹ́kì fajalis gẹ́ra gbogbo wa náà kọ́ àwọn tání ká má jòkó tì táwọn àwọn tán jẹ́lẹ́gbẹ́ táwọn nígbàtà jòkó tì wọ́n pé àá ń tẹ́lẹ̀ sọ́dọ̀ àbábọ̀ lè ọrụ sí wọ́n sì ti balábájá ó kàn ní chance ọkọ̀ ah! ah, sí ìtàkùn ó ìtàkùn ó príncipù yẹn la fi kó mẹ́ àmúgbà táà náà padà jòkó tán tára jẹ̀wá tán àwa náà láàárẹ̀ tó wá lò pé mọ́dọ̀dọ̀ lágbájá ẹgbọ́ ìtawà ṣe ni pé àwa mọ̀ọ́mọ́ ẹni táwọn kó sún náà ní alẹ̀ torí káwọn yẹn mọ́ ti dọ́bẹ̀ èmi mele yìí mo sì ká ó sì jẹ mi dáadáa sàlàfíà nù tíra yé mi gan kìí sọ̀rọ̀ wà láyìn sákọ̀ mo mọ̀ àwọn sálàfù dáadáa mo mọ̀rọ̀ wọn mo mọ̀ túnmọ̀ wọn kódà kémi tó wọnú hadisi dáadáa mo ti rò pé bóyá àwọn sáláfù wa lè ní nígbà tí mo wọnú ẹ̀ pé á ah, ah, àwọn ènìyàn dáadáa wọ́n rọ̀ dáadáa ẹ̀sìn náà nǹkan rọ̀ nísìn fẹ́ àwọn tí wọ́n wọnú rẹ̀ ni wọ́n ń kàn tì lábẹ́bẹ́ náà lẹ́sìn pé gbogbo wọn máa ń sá kì í sí pé bá mòfin bù wọn kú tẹ́bá ti jọ wọnú àwọn tí mo fi láìlẹ́ àwọn olélẹ́rì nítorí wọn sọ náà ni pé ìgbà tí wọ́n bí ṣẹ́ẹ̀kì náà kan má wọrí èmi náà má ṣẹ́ẹ̀kì tó ń sọ ọ̀rọ̀ yìí ti kọjá ṣẹ́ẹ̀kì ni so ṣẹ́rí nǹkan yìí àwa la ní òun náà láti jáwọn èèyàn gbà ìdá ara tàntàrífà kọ́tọ̀ àmọ́àlímì tọ́jálù sí ẹ̀rọ but nísìn tá a sọ́jú ní pé tó bá gbọ́ lẹ́kṣọ́ mi èmi nìkan náà ní ma fíìdì rẹ̀ má gbọ́ o ẹ́ má gbọ́ o ó sì fẹ́ so later a bẹ̀rẹ̀ sí mú àwọn terminologies kan lóòótọ́ kìíní yìí ní nǹkan tó fà nílẹ̀ lágbàwá kọ́lọ̀ gbogbo àwọn àfáà wa tí wọ́n ń sọ pé wọ́n láníyàn dáadáa láti ṣe ọ̀tọ́ pẹ́tọ̀ àwọn kìíní ìjà ìkọ́lọ̀ kò ṣe dáadáa fún wọn kó sàlẹ̀ fún orí wọn ibi tó kálukú bá ṣe so fìtínà ńláńlá ni bọ̀bọ̀ tí fìtínà bá ti dé ìmọ̀ náà lèèyàn fi yanjú ẹ̀ la fi bẹ̀rẹ̀ ó wá di pé ní sísẹ́yìn òrí nísìnyí ẹ̀yìn ẹja jọra àwọn gbogbo àwọn ilé ìsìn ń kálukú wá ń wọnú tíra àwọn wá ń kóòtù sọ̀rọ̀ ìlúfọ́rí àwọn wá ń kóòtù àwọn mọ̀ṣáyẹ̀ ẹ̀dígbò change àwa làwa ń kóòtù tíra tẹ́lẹ̀ tá ń kóòtù bùkọ́rí àwọn ń kóòtù mọ́lìkì à ń gbá wọn nígbà tó yá ní sàwa làwa padà àwa change role kọ́dà àwọn ọ̀pọ̀ tó wá kóòtù ẹni tó tó mọ́lìkì mọ́ hmm? àwọn kóòtù ẹni tó tó mọ́lìkì mọ́ hmm? àwọn máa sọ fún pé ẹ ọ̀rọ̀ tẹ́sọ ẹ̀ náà nísìn kìí báwọn apá ṣe tú nu ẹ kọ́kọ́ wo nọ́ọ̀sù náà àwọn táwa ń bá wí wá ń kó ti kùránì àwọn kó ti kùránì táwọn afáwà bá sọ nìkan ẹ̀rí wọn nìkan náà làwọn ń gífù àlàyé wọn fún nǹkan náà làwọn ń gífù ṣébi tó ti wá bẹ̀rẹ̀ nínú àwọn èèyàn wà in confusion èmi mọ̀ o àwọn èèyàn wà in confusion eh?

o ti mú ẹ̀tọ́ ọlọ́run ọba kú ẹ àwa ń tiwa ń táàmù ń ṣe lásán ni pé ẹni tó bá ti wà ní good book tiwa á sọ̀pọ̀ tẹ̀ náà ni ẹni tó bá ti good book fún la máa ṣe rọ́dù fún ẹ ṣé bí ẹ rìkọ́dù kínní ok no ẹ jẹ́ àmọ́ mo kàn fẹ́ lè ráńbù náà ok rìkọ́dù ẹ̀ wà Facebook ọ̀nà ẹ̀ má wọlé ẹ jẹ́ kí wọ́n ní ìjìngí example so àwọn kan yẹn ní ìṣẹ̀lẹ̀ Hmm? ṣe rí tẹ́ ẹ bá wọnú ìmọ̀ ẹ wọnú sàlàfíà nímọ̀ wàláhì ẹ fèrè púpọ̀ hmm? ẹ pọ́sẹ̀ ẹ pọ́sẹ̀ ẹ pọ́sẹ̀ ṣe wá nígbà tí mọ́mù ṣáàfì ọ̀rọ̀ àrífà kọ́tọ̀ àmọ́ alẹ́mì fàjálù sí ọ̀rọ̀ Imam Malik hẹ́rì mọ̀dé nípa àpọ̀pọ̀ àwọn èèyàn tábà kọ́ kọlọ́dọ̀ ìwé sábà pé kọlọ́dọ̀ ìlú mi ẹgbọ́ pé ah, malik ti tó wa malik ti tó wa ṣùgbọ́n ìmọ̀ malik náà kọ́ ìmọ̀ tiẹ̀ náà kọ́ òun náà kọjá ìlú ẹ̀ madina ṣáàfì yìí wá lọ́pọ̀túnítì ó ṣe mọ̀ malik ló mọ̀ sùfíàn ọ̀yẹ́ náà nígbà tó wá ah, ah. àwọn wa àwọn àdìsí wà bí five more than five hundred ahadis pé fóun gẹ́gẹ́ ní usulul ahkam foundation gbogbo ahkam sharia ẹ́n iye báyìí ló wà lọ́dọ̀ ìbínú òye náà bẹ́ẹ̀ tí malik ò ní kàkà lọ́wọ́ pé ṣé nísìnyí ká wá dà àwọn eléyìí nù torí pé malik sọ pé amọ́lá alẹ́ mọ̀dínà wa ìyẹn ni sáfì fi yapa malik ibi títí yapa rẹ̀ pé ibi tí malik ra àwọn ẹ̀rí kan tó fi pamọ́lá alẹ́ mọ̀dínà lòun fẹ́ lò àbí tí malik tó wà wípé àná ìtumọ̀ rẹ̀ kan àmọ́ the same at the same time ìmọ̀ tí sáfì kọ́lọ́dọ̀ Málíkì ló fi lò ní Baghdad ní Iraq tó fi rán àwọn Ahnaf bọ̀gbà tó ń ó di Misra padà àwọn Málíkíyà ni wọ́n ni Misra ẹgbọ́ already sáfì ìmọ̀ pé Málíkì ṣe mistake àwọn ará àwọn ará Iraq yìí máa ń já Málíkì wálẹ̀ sáfì gbé tóbi afáàmì ọ̀yà ìníwẹ̀ yìí báyìí ó sì lọ́pọlọ rẹ̀ Málíkì wọ́n ni ní Iraq lọ́dọ̀ àwọn Ahnaf nígbà tó dé misro àwọn níta wọ́n fẹ́ gbé Málíkì di gbígbé bá ànábì Ọlọ́run gan ni ah bó ṣáájú Málíkì náà pé wáò Málíkì náà kọ̀rẹ́ ti ríra rò wọ́n bá bínú wọ́n bínú kò sírun tí wọ́n ṣe fún tán kọ́dà dé pọ́ kàn bẹ́ náà tó jẹ́ ọmọ kí o Málíkì à ń pè ní Ashab Ashab bin Abdul Aziz ìgbà tí sáfì bẹ́ẹ̀ sísọ àwọn ọ̀rọ̀ ẹ̀ títí ń ó ní láti yóò mọ̀mọ́ sùjúdù báyìí lórí sùjúdù yóò ní allahumma àmì ti ṣàfihàn ọlọ́run náà kò pàṣá fi pa pa pa wọ ilá tó bá pa dọ́à ilmọ̀lì ìmọ̀mọ́lì tó ráre o gbogbo ọdọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ibi ṣáfi àti mali ṣe bá fà sún náà ẹ́ pé pàápàápàá ní wí kọ́lá dé pé mọ́mù ṣáfi kọ orin lórí ẹ̀ ibi tàmánà rí já lónìí àmúta fáìn àmúta àwọn kan rò pé kí n kú wọ́n wíṣì kí n kú fẹ́yìn àmú tí mo bá kú fàtẹ̀lìkà sàbí lóhun lásòfí àbí àwòhàdì ọ̀nà yẹmi kọ́ni kọ́ ní kú àwọn tó kú pọ̀ ìwé ni máa kú àwọn náà tẹ̀ kú ẹ́ ẹ̀hẹ́ làálàlẹ́dí àrùjù fana ìwáyádá ẹ́ bí kọ̀bùlà máa ti àyẹ̀kú náà wà rọ́dí ẹni tí ẹ̀ràn kan kí n kú tí ń sọ pé kí n má ṣe láyé wọn bí òun gẹ́gẹ́ àfà ńlá la ni aṣáàbí náà abdulhamid àfà ńlá la ni ṣáàbí ṣùgbọ́n ìfẹ́ tó ní sí malik ẹgbẹ́ pé ah! so èmi náà ń mọ̀ fáwọn èèyàn níjọ́ tó bá ti tako ẹnìkan tó bá tako ọ̀rọ̀ àfà rẹ̀ máa fún ní ozuru tó bá sọ̀rọ̀ sí mi máa kú pé ìfẹ́ ni mo mọ̀ yẹn náà ní tètè yẹn fún mo fẹ́ tètè yẹn fún mo fẹ́ tètè yẹn fún mo mọ̀ tẹ́ everybody sọ ní agájá sẹ ní agájá sẹ ní agájá sẹ tó wọ́n bá ti wò pé ah, ó tọ́bẹ̀ kó sọ fún mi bọ́ síbi tí mo ti kàn án lágbára ó rò pé bóyá mo fẹ́ rí afá àwọn pín màá sọ pé bí ọ̀rẹ́ afá rẹ̀ fi sọ mẹ́rin mi ní sẹ́yìn afá rẹ̀ lẹ́yìn kẹsàn ọgbà mi ò rí fín ìyẹn dáadáa but kò gbọdọ̀ má bínú mo mọ̀ yẹn pa àwọn tó jù wá lọ láwọn sálàfù wa ṣáàpì ashab <laughs> àwọn gan ṣe kábẹ́sẹ̀ yìí kílà wa mo gun ọ àmẹ́yọ̀ kan ní pé ìdí nígbà ní pé kí á lọ máa wàláhì àlàm bọ́ àwọn èèyàn mọ́ àwọn àfáà ń bẹ láwùjọ wa wàláhì tí mo respect wọn ṣe rí gbogbo àfáà tẹ́bárí tó bá jáfà súnà èmi respect mi ò ní ṣe pẹ̀lú tó bá ṣe fún mi róòlù tó ń play láwùjọ òun ni respect ní wà lórí kọ́dà kí n mọ́mọ́ wọn rí kò sí kankan ọlọ́run bá lè ní gbogbo àwọn àfáà súnà àtàwọn èyí tí wọ́n lé àtàwọn tí wọ́n lẹ̀ ìkórìíra ẹni kankan èyí tẹ̀lé kankan but the bible bá rí pé mo wá èyí tẹ̀mí ìṣì ìfà wàhálà téèyàn bá ta sí àbí tẹ́yìn bá bí mi question tó bá ṣe pé wàláì níbi díẹ̀ tí mo mọ̀ díẹ̀ tí mo mọ̀ fẹ́fún bá jẹ́ nìkan tó fi mọ́ sáà mọ́ fẹ́ náà rìn ó tó kí n mọ̀ sí lẹ́kṣọ̀ ojoojúmọ́ pé mo tó tìrí nǹkan tuntun kan mi í ṣe mi í sàrùn sàgbà tó bá tó gidi so but n tẹ́mi padà observe ó ní pé mẹ́yẹ kí n tàn yín àwọn ehuwa tí wọ́n wà ní láwọn sáà ń ṣe sàràfíà wọ́n ti fì mọ́lẹ̀ mẹ́yẹ kí n tàn yín wọ́n ti fì mọ́lẹ̀ ìsàlẹ̀sàlẹ̀ ni wọ́n ti ń operate enis àwọn ni wọ́n sọ pé tàbájíjà tán jà gan láàrin ara wọn náà kọ́ ìtẹ́mà jà sí ni wípé eh, ṣe rọ̀bí hafiza Allah eh, in ṣe mọ́bùn hadi al-madkhali ìyẹn nìkan wọ́n ní sọ áfíkọ́ ọ̀kan musa áfíkọ́ igbó afá ni wọ́n ṣùgbọ́n tàbá dálẹ̀ kàtùn sí àwọn ọmọ tẹ́ ń wí tán bá jà méjì papọ̀ tán jà méjì àti ṣe rọ̀bí àti ṣe mọ́bùn hadi àti ṣe tẹ́ kó ogun papọ̀ tẹ́ wá fi bí méje kun ẹnìkan nù wọn mọ́lík mẹ́ẹ̀wá wọn yes àwọn náà sì mọ̀ àwọn ni mo sọ so now ṣe lẹ́gbù tá à ń ṣe nù pé n tó mọ̀ sọ pé ni mo fi jẹ́ nǹkan báyìí ni pé tó gbé mo ṣe nǹkan báyìí báyìí so sàlàfíà náà nù ẹ wá límìtì sàlàfíà síbà ẹ wá ní kò ní manhaj manhaj àwọn oṣù yìí náà lẹ́gbẹ̀ẹ́ manhaj àwọn ní kí ni jẹ́ manhaj and irú ẹ̀ náà lẹ́tún fi ń train àwọn èèyàn náà kò dáa èmi fi pé kò dáa ni because mo ti rí experience mo mọ àwọn shabab pé pé nísìnyí wọ́n ti waste time wọn lẹ́yìn ọdún márùn-ún ni wọ́n tó sọ nǹkan tó yẹ kán sọ fún wọn táwọn ṣàwọ́ yẹn sì múra wọn lọ́ta i had similar experiences ṣe kàn fún yín gbogbo ẹ̀nà ni mo rí gbà mí èmi kàn kẹrin lọ́nà mọ̀ pé ṣe tí mo bá ti mọ̀ pé èyí ti rí reason láti fi dínà mi màá fi ilẹ̀ kọta ẹ̀ lọ́rùn àmọ́ kó má sábò sùn fún mi kó má sábò sùn nígbà tí mo sì máa ń lọ sí restaurant wa dáadáa àwọn ikú àkànmọ́ wá láti yìí nílà kí wọ́n sábà bá wọn lè ní àti mo ní halkọ́ mo ní halkọ́ ibi halkọ̀ mi níbi àmàlàyé ni àmàlà ní halkọ̀ eh, eh, eh, bá ní mádàmà ẹ̀hẹ́n èmi èmi ní nǹkan tèmi ń ṣe ní láìpù tèmi gbogbo nǹkan tèmi ń ṣe pátá ló lẹ́rí tèmi láìpù mo ní láti jọ tiẹ̀ ọgbọ́n ibi tó ń kálukú bá ti wúlò ni mo sì ní nǹkan tí mo kà tó mi débẹ̀ sínú mi sí dùn tí mo fírí mo fírí gan jù wàlá mo fírí gan inú mi máa ń lò pé ah, káwọn ìbámu ọdún gbádùn gbádùn ni mo bá ṣe sọ̀tàn àbọ̀ ìsìnkú ọmọ ti wá wá wàláhì mi ò fi sákọ̀ fúnṣẹ́ inú mi máa ń dùn ní ìṣẹ́gbẹ̀gbọ́n tó ṣe lẹ́kṣọ̀ àwọn bọ́ìsì àwọn yunifásitì ni èmi ni màá wá fún olóyè màá sáà fún wọn èmi màá sáà fún wọn kò sẹ́ni nǹkan tó wà mí wá èmi màá sáà fún àtọmọ kékeré àtàgbàlagbà mo mọ̀ kó stúdẹ̀ntì ni wọn àmọ́ kékeré ni wọn lọ́dún má ṣe má sọ fún tọ́ra mo ní táìmì ọ̀yà ẹbí ni tọ́ba fẹ́ gbé mo bì mí ánsà ẹ̀ màá tún bá wọn ṣe nínú pé ó ti wọ́n ta nǹkan tó mọ̀ àbí ọ̀dà sọ́ńtò mọ̀ sọ́ńtò mọ̀ sọ́ńtò mọ̀ èmi mọ̀ ń fẹ́ káwọn èèyàn free ṣẹ́tà èèyàn bá free ni òfin ní pretend fún yín àwọn láyé ṣùtà tún nínú gbogbo àwọn tẹ́ẹ̀rù pé wọ́n tóbi tẹ́ẹ̀ ní wọ́n padà yáwọ́ wọ́n pretend fún yín ni torí pé àwọn àfa lè mọ́ wọn wọ́n wá ń show the best ara wọn tọ́mọ́ ọ̀rọ̀ àwọn àfa hmm, kò yẹ káfà lè ẹ jẹ́ kánkáluku kó ṣe kẹsẹ̀ wá kọ́ra ẹ̀ tẹ̀ pé ah lágbájá wọ́n ṣe lè tó kọ́ yóò lè ṣó rẹ̀ ó ti mọ̀ kó rọ̀ kò ní gbé pamọ́ fún ẹ̀ àwọn èèyàn ń gbé nǹkan pamọ́ fáwọn àfáwọn wọ́n lè pé nìfà kò fi kọ́ mọ́ ọ̀tọ̀ ní tẹ́nìkan sọ ọ̀tọ̀ ní tẹ́síwájú ní ìkànnì sẹ́yìn kan ó fẹ́ sojú ayé pé kọ́dà ṣẹ́ẹ̀kì ní kọ́dà á sọ ọdún bọ́ọ̀dún ẹ̀ka nǹkan ní ìtura tòmọ́sà máa ń ṣe fún wọn máa sọ wọn sọ̀rọ̀ máa sọ fún wọn pé tọ̀ lágbájá sórí mọ́sálà ìtàn pé ní tí mo ṣàlàyé fún ẹ yìí o kì í ṣe kíláàsì ni kò mú o ó tètè mí náà ní yí ẹ kémi náà tó gbọ́ síbẹ̀ ìwọ náà lè wájú yóò náà bá ní confusion yẹn kò lè change ẹ̀yìn sọ fún ọ tọ̀ ọwọ́ adijọ́ kan wọ́n wá ọ̀kan wá bí mi ní ìgbé wọ́n ti gbé mo free wọ́n sì máa sọ̀rọ̀ rẹ̀ ọ̀kan wá bí mi pé wọ́n lè ọ̀rọ̀ second jama mo wá ní èmi náà ti wà lórí pé èèyàn lè kí tẹ́lẹ̀ rí for some years but ní sèyàn lè kí dáadáa but ní sèyàn ìyẹn lè kí dáadáa dáadáa pé mo ti pò lórí rẹ̀ nísìn yóò lè pé mo pèyàn lè kí nísìn tó bí yóò tó bí ọdún márùn-ún náà ọdún mẹ́fà méje àmọ́ mo ti wà mo wá ní ah, kó feel free o pé ok ìwọ́n gbà pé èèyàn lè kí ẹ̀rí ọ̀yà ọ̀yà sọ̀rọ̀ ọ̀yà sọ̀rọ̀ mo ní kó má bẹ̀rù mo bẹ̀rù pé wàláhì ní pé má bẹ̀rù kankan pé mi ò ní sọ bólódò ni màá sọ nígbẹ̀rẹ̀ màá ní mo ní kó kàn wá kó sọ sẹ́yìn nígbà tó máa sọ tó máa ní ṣé kí n sọ àṣírí mọ́sálà yìí fún yín mo ní sọ láṣírí mọ́sálà yìí ò ní wípé àwọn tán ò lè kí ẹ̀yìn kó sí wọn lọ́wọ́ ni wọ́n níbọ̀ làwọn ti kó sí ọmọ ní ẹ̀yìn tán níyàn lè kí àwa tá lọ́ lè kí àwa kó sí wọn lọ́wọ́ ni bọ̀ tó bá ti tètè nóòtì tó kó sí wọn lọ́wọ́ wọn ò lè rẹ́rì wọ́n ní báwo mo ní èèyàn tó bá sọ pé èèyàn ò lè kí sẹ́kọ́ńdì àmọ́ sọ fún un pé kó sọ very good ó gbọ́dọ̀ change kílèmù yìí ó gbọ́dọ̀ change kílèmù yìí ọ̀yá náà èyàn olékì yẹn ẹ̀rí rẹ̀ rà hmm. hmm, ẹ̀rọ gbọ́ iná mọ́ sọ ìwé ìṣẹ́bí dáwà rẹ̀ ni wípé èyàn olékì àrí ọ̀yá gbọ́wà tí máa sọ fún ọpẹ́tọ̀ àdísàbúsẹ̀lì kòdìrí ẹmọgbọ́ àdísàbúsẹ̀lì kòdìrí tí wọ́n kírun jama tán tẹ́nìkan wọlé tánàbí ní àyíkùn yàtàfọ́dàpọ̀ aláhàdà ẹ̀sà mọ́gbọ́ àyíkùn yàtàfọ́dàpọ̀ aláhàdà

tẹ́kẹ̀rọ̀ náà bí kọ́ tẹ́ kó ṣe fún mi ní pé ẹ́ tẹ́ kó ṣe fún mi ní pé bóyá tẹ́kẹ̀rọ̀ ní pé èèyàn lè kí yàmá àti tọ́lá sọ pé kíníkà ṣé gbogbo ọ̀pọ̀ ọ̀dùn ó níbi ẹ̀rí kan tó sọ pé èèyàn ò lè kí jàmá tó má ti kí mọ̀ rẹ̀ sódà tó rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ ti àkókò tó bá bàrà ara àti òǹbẹ̀ ṣẹ́gbọ́ ìrọ̀lẹ́

náà wọ́n fẹ́ fẹ́ àwọn àwọn àní kí ni kí èèyàn. mo gbọ́ sẹ́ ṣé tó bá ṣe sọ́dá kọ̀ fọmọ ìyá ẹ̀ ṣé wọ́n jọ kí jàmá náà ni àbí ṣé jàmá náà ni n kílẹ̀mù rẹ ni pé wọn gbọ́dọ̀ kí jàmá kan bí wọ́n bá ti kí tẹ́lẹ̀. yóò dà fún yín sódì tán ètí mọ̀ sọ̀rọ̀ ní pé fẹ́ rí hadith àmọ́ àní sáà pẹ́tà ìfẹ́ ṣe ní pé bẹ́ẹ̀ tó tù yí ẹ̀fẹ́ yọ ọ́pọ̀ àwọn akú kan ni ipe bọ̀ tó bá wá sí yí pé sọ́dákọ̀ ní Gbọ́dọ̀ sọ̀rọ̀ ìjàmá, tó bá sí ìlò tẹ́ lọ́pàá ìpò ìbẹ̀rẹ̀ ìpò ìrẹ̀ ìpò ìrẹ̀ ọwọ́ oh, ẹ̀sà mọ̀ ẹgbọ́ ara tí mo mọ̀ sọ náà nù ẹmọ̀ ẹgbọ́ sẹ́yìn ẹ̀sẹ̀ tọ̀ ẹwọ́n ní ìgbèrò wà ní sáà mo kàn fi ẹ̀sáǹpù nù irú àwọn ìṣòtí mọ̀ ní discourse nù kí ẹnìkan wá ní rúfin mọ́sálà yìí dáadáa kẹ́nìkan ní rúfin kó wá máa bẹ́ nìkan jà lórí ẹ̀ pé sọ́nà àgbàgbà ipe kó o tó lè kílẹ̀mù pé àdìsàwùsà ìkódìrí pé náà fílànà ó mẹ́fì wọ́gbọ́dọ̀ sílẹ̀ rí kan rẹ̀ tá a fẹ́ yọ ẹ̀rìn kò mú ẹ. yóò lọ sí ilé ojú kan kankan ọ̀dọ́ ọ̀sán kankan bọ́lá ọdún tó máa kọ́kọ́ ẹ̀yìn ọ̀rọ̀ tó mọ̀ yí pé òun ni almudai alalmudai àyí àti àbìdèlè ẹ̀yìn ọ̀wà kó sí lórí àríkẹ́ mẹ́rin wá ẹ̀yìn kó sọ lọ́sí àwọn yẹn ìwọ ni wọ́n fi kú pẹ̀lú wa. yóò dà fún yín. sọ sọ. kò tí ì yẹjú kò tí ì yẹjú amáwọ̀ rí kò tí ì yẹjú kò tí ì yẹjú kò tí ì yẹjú àjà àjà. ṣé ẹ rí ẹ̀yin ẹ̀fọ́ wàláhì mo ṣe wáyé ẹ̀ ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni mo ń gajà ẹ̀ gbogbo àwọn afọ́gbọ́ta ni mo fẹ́ràn because ẹgbẹ́ èmi mo sọ̀rọ̀ ṣẹ́nà jùlọ ìfọ̀yín nísìn nínú àwọn èèyàn tí wọ́n ní impact lórí mi wọ́n wà bẹ̀ lẹ́yìn ìgbà tí mo ní mo wọ́n gbà yẹn tán bí mo sì kò sígbà tí mi lọ sọ́dọ̀ wọn ìgbà tí mo fẹ́ lọ sí Kánò seven and five mo lọ meet my photo shirt mo lọ Kánò àwọn afáwo ni kí n meet àwọn ni wọ́n dàrí kì mí sí tó Bashir Ali Omar àti ṣe Abu Habab Abdallah mo lọ nígbà tí mo lọ tí mo tún dé padà mo tún lọ́dọ̀ wọn ni ah pé mo ti ráwọn àfáà ṣe pé ìsìnkú àmúníṣẹ́ bọ̀tàsáhù ló wà nílẹ̀ haúsá sọ bẹ́ẹ̀ fún wa nígbà tí mo dé after two years mo wálé tàsáhù ló wà nílẹ̀ haúsá wọ́n ní ibi tí màá bá pọ̀ sí náà ni tàsáhù ló máa wà ṣé kì sọ fún mi lọ́dún nínú sọ̀rọ̀ tasahul kí yẹ mọ́ta nǹkan tó dúró dúró gbogbo ọdún ọdún tẹ́ pé mọ́sára sẹ́yìn máa ń mọ́ ọdún olóbáyà ó tọ́ sí ní ṣẹ́rí tẹ́ bá mìtà àwọn àfáà lóòótọ́ ẹ̀tùrùpẹ́ lẹ́rìí tó bá fagbá ìyẹ̀ kalẹ̀ ó sọ pé ah wọ́n tún jára ẹ̀rọ pé ah níbọ̀ tí a tó bá ń bá kiri tó bá wọn ṣe rí nílẹ̀ haúsá nù èmi náà gbé ẹrù bíbẹ́ ẹ̀wọ̀n ọbẹ̀ mo gbé wọ́ nígbà tí mo gbé wọ́ <laughs> àfáàtà mú mi lọ lè bá àfóní hadith lòun náà ẹ̀rọ àwọn èyí àwọn wá ṣe níbi pé they are all assuming pé táwọn àfáà ńlá tí wọ́n máa fẹ́ ẹni mọ́ ọkùnrin jẹ́ lẹ́kọ́ àlásà ó lè má jóbi gan ó má jóbi ẹ́ Dr. Ahmad Murtado ní padà máa sọ iṣu tí wọ́n létà bọ̀ kí wọ́n sẹ́fà ìgbẹ́tọ̀ ẹwọ́rú iṣu yìí nìsìn ipe ìwọ́ tó sàlàyé ẹ̀rí ìtèmi òun máa kò nù aslu aslu ẹ̀rí òdà ẹ̀rí aslu dà ó lẹ́rì tọ́ ẹ máa gbọ́ tí ọba wa sọ wípé ẹ̀mọ́ tí ọba wípé àlàásù ni pé ẹgbẹ́ ọkọ̀ nínú àlàásù tó máa fi kí kan tán ìrògbọ́rọ̀ mímú sí wọn àgbà fúnkẹ́ sáà sáà dìísì lókòtì so gbà onígbà so ọ̀rọ̀ ìgbà láti ọ̀rọ̀ lókòtì no problem ọ̀yá tẹ́mi bá sọ fún ọ wípé hadisi yìí ó ṣe é lò láti fi kíjọ mọ́ ìwọ ló rẹ̀ sẹ́yìn ọ̀nàfílà kó dùbọ́ fún òní àtù kankan àtù tó kọ́ ìkẹ́ àtù tó ń tọ́ mí ni wípé a ò gbọ́dọ̀ kíjọ mọ́ mi ò ní àrí kankan inú rẹ̀ ọmọ rẹ̀ ọ̀rọ̀ àrífi òun rẹ̀ ọ̀rọ̀ pé bọ́ọ̀ rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé gbogbo fẹ́ yí gbé rẹ̀ lọ́fílà ni màá fọ́ ní mi tí wọ́n náà tó gbọ́n náà àti gbóṣùn tún pàtó alhamdulillah ṣe tó fẹ́ ṣe nù wà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àdísì yìí ṣé tí èèyàn bá ń kí ẹni tí bá ń kí náfílà ṣé ẹni tí bá ń kọ́rọ̀ yàn tí bá ń kí náfílà ṣé èyí tí ń kọ́rọ̀ yàn lè kírun lẹ́yìn wọ́n gbà yàrí ó dà fún náà tí mo àádọ́ bá kírun pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ sọ́lá tó lọ kírun pẹ̀lú àwọn ìyàtẹ̀ kóhun ló ṣe wọn ṣé jàmá àwọn kí àgbèsè yàn táwọn tó wà lẹ́yìn ìpèsè jẹ́ kan ẹ̀yìn tí ń sẹ̀rí bí èèyàn lè kí jẹ́mọ́ kan kó tán lọ sí máa ń fẹ́lẹ̀ mi ẹ̀yìn ẹ̀pọ̀ náà jẹ́mọ́ náà tó wọ́n wá dé mọ́sálà lẹ́yìn wà ní náà yàtọ̀ dáàpù ni èèyàn kan náà sí láàmù òun kí ọmọ wàá fún fún mọ́mú àwọn tó wà lẹ́yìn kí ọ̀rọ̀ wọ́n láti gbàgbá jẹ́mọ́ ni mo gbọ́ ẹ̀ àdíta alákọ̀ọ́kọ́ mọ́sálásì kan náà ló ti ṣẹlẹ̀ Hmm? ẹ ò bí ọkọ̀ kèké wọ́n gbà pé mọ̀hágùn ìjábà tí ń lì ìjà àwọn èèyàn tí ń jà náà ni tó bá lóò bá gbà pé tó pé náà fílà ní ń kí ẹ máa sọ fún ọ pé tó bá tó bá kíbò ṣe sọ yìí ni ẹ̀rí yìí wò ní lè lò torí màlìkíyà Imam Malik ló fi náà pé béèyàn bá ti ń kí náà fílà kò lè jẹ́ mọ́mù fẹ́ntì kan yẹn òun náà sọ fún ọ pé ọ̀dà sí ẹ̀rí torí nì ní tó lè lò fún lásán wo ni pé èèyàn lè jẹ́ ìmáàmù tó pé náà fílà ní ń kí yes tó tàbá tó bá nǹkan kí ló wì ìwọ ìṣáà nìkan bìkọ́ àdìsọ mú wa ìṣáà ni màá fún ìyá ọ̀nà ìgbìkan ṣé ìṣáà nìkan ni wọ́n ń lò fún. Hmm? kò lè jẹ́ ìmáàmù. kò lè jẹ́ ìmáàmù. ibo ló wà. ibo wílé ẹ̀rọ tọrọ náà ní ìsìn ẹ̀tí mẹ́rin kẹkẹ wá ẹ̀sẹ̀. iná ìjọba tó kí ẹ̀rọ jù wá ìjọba tó kí ẹ̀rọ jù wá. iṣẹ́ àlùbáni ló tóbi lójú wọn gbogbo rabaraba iṣẹ́ àlùbáni gan òsọ́ iṣẹ́ àlùbáni ló tóbi pé ah iṣẹ́ àlùbáni sàgbọ̀dọ̀ kọ̀rẹ́ sí náà ni ní gbogbo rabaraba ẹgbẹ́ sàgbọ̀dọ̀ kọ̀rẹ́ sí ní kí ṣe but by time tí wọ́n Malik eh, òun ti mú pinna ṣe àlùbáni mú ṣe Shafi'i òun mú díẹ̀ Imam Ahmad ló lò pinna tá ń lò pé alekijama fún alikini náà sórí in tí ó mọ̀ ṣe wọ tí ó ti mọ̀ ni pé tí òfin ní dààmú rẹ̀ ni pé ìkọ́lá ti ń báyìí ṣe mọ́mọ́ amọ́dù fẹ̀kan ló fẹ̀kan ju ṣe àgbáni lọ ni ó ti tán tí ó bá rẹ̀ àwọn obìnrin náà pẹ̀lú ẹ̀kí jẹ́ ọmọ ìwọ̀n àti kiri pé ahmad nù ṣe àgbáni ó kéré lójú ẹ̀ bọ̀ nígbà tí èèyàn mọ ahmad kò mọ malik kò mọ ṣáàfi di ó ń lé tó albani ìtóbi o o ẹni tó bá wá nímọ̀ síwá tó ahmad ni èmi ó bọ̀ ń bẹ́ hmm? tọ̀ mú mi sọ iṣu yìí àwọn bọ́ìsì ma ní sórí tó fàtà àwọn èèyàn tó bá tí ń sọ̀rọ̀ yìí tánwà fi ń kó síra lọ ó ní wípé ẹni tó òun fẹ́ sọ pé ẹ̀lẹ́ kíjà wọn òun ó ti kó sí lọ́wọ́ wọ́n ti ṣe mistake láti bẹ̀rẹ̀ príncipù yìí ni jàbàtà máa fi ń wí ní àwọn èèyàn bọ̀dá mi ibi tó yẹ kó ti mẹ́rin wa ìwọ ní ó kẹ̀rí sí ee ó wà dààmú yọ́nà àríkọ̀dá yìí òun lọ́mọ ìṣẹ́ ọ̀nà ẹ̀yìn ò mọ̀ ẹ̀yìn fún ilẹ̀ ìzàmù kan tí ma ṣe ṣe wo nǹkan wọ̀nyí nìsí èmi fèsì a lot nípa báwọn èèyàn ṣe ń ṣe ẹ̀sìn náà mo sì fẹ́ ṣe ẹ́ but mo padà wá rí lọ́dà mo rí sweetness ń bi ẹ̀sìn yẹn débi pé mi ò kẹ́ ẹ̀ mọ́ ẹ́ then later àgbà mo tó padà lóyún sọ pé tọ́ well ìgbà kò sí ètò lè ṣe ń bẹ pé nǹkan ẹ̀ ṣe ṣùgbọ́n wọ́n láàlá èyí tó mi kọ́ mú lélẹ̀ torí mo mọ iṣẹ́ táwọn afá àṣẹ kan pèdé bẹ́ gbogbo àwọn èèyàn tó ń ṣe lé nísìn iṣẹ́ àlùbáni kan náà wọ́n ń ka sọ ní dẹ́rẹ́ náà bá kaṣẹ́ àtàbátí wọ́n kaṣẹ́ mọ̀ṣúra alùsùlùmán afá ọmọkẹ́ òun afá àgbà afá wọ́n sọ fáwọn wọ́n á nínú wọ́n wọn àbúrò ló bí mi wọ́n sẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń bínú èèyàn máa ń tí wọ́n máa ń rò pé àwọn ni màá sọ̀pọ̀tì ẹlòmíràn òfin àwọn yìí ni iṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ bí ara fún náà mo gbé ẹ̀ ẹ̀ dáhùn nǹkan ó sọ tó fẹ́ sọ wọ́n sọ tó lè wà ẹ̀hẹ́n tó ó wá máa ní mi ò ní ṣàlàyé fún ẹni sẹ́mi bí mo rẹ́pù kan ṣe ni pé ìwọ náà lọ lè wádìí ó tèkì mí náà ní yíyẹ́ kémi náà tó wá kàn yín kà báyìí kó wá wọn àwádìí so yóò padà rọrùn fún ọ má wọ́n tó bá ti ní confusion ó mọ̀ fò ní ó mọ̀ fò ó mọ̀ fò àwọn àti wọ́n jẹun tán kò pé alọ kírun wọ́n lè fi mo sọ fún ọ pé wọ́n fi free ǹjẹ́ ẹ̀fún gbàtà lọ lè kírun àwọn boys méjì yìí nìsín máa ń ah, wọ́n ti kírun tán àwọn afẹ́ sí ẹ̀yìn ẹ̀lọ́kìsí ẹ̀yìn ẹ̀lọ́ dá ti ń gbé ẹ̀sẹ̀ kí èmi náà wọ́n sì lọ lè dá kí àjọ padà hmm? ìgbà tó wá yá ìgbà tó wá yá ìgbà tí issue ọ̀rọ̀ agbàmọ̀ lọ́dọ̀ kí ní kẹ̀kẹ́ èmi wá sálìgbàmọ̀ lọ́dọ̀ bí dàbí nǹkan máa sọ fún pé ọ̀rọ̀ yẹn létà aláìsìláàkì mo á sọ fún wọn nígbà tí mo sọ mútọ̀ ọ̀rọ̀ mo bá wọn sọ̀rọ̀ dáadáa mo fi lọ́dọ̀ mo yá nítọ̀ wọ́n á láwọn tí ń súnmọ́ táwọn graduate because wọ́n máa ń sọ àwọn nǹkan fèsì ní university fún mi èmi personally èmi mo orí tọ́lọ́wọ́n bá lò university lójú university fún fẹ́sìn and mo máa ní nostalgia pé ah kìkì ní ẹ̀mọ́ ó sì continue bẹ́ẹ̀ because ah ọlọ́run bá lo schools but àwọn sàbábò ti wà ní confusion wọ́n fẹ́ prevent ara from àwọn ẹlẹ́gbẹ́ kí ní ẹ wá kéjì wọn wọn ò ní nà ṣáàtù kankan wọn ò rí kankan ṣe because wọn ò pé tàlíbá wọn ṣe tàlíbá wọn ṣe àwọn àbáwọ̀ pé mọ́sùnmá wọ́n mọ̀ ah guys èmi ẹ̀ láìkiri confusion yẹn lọ́pẹ́ ọ̀dà ẹ wá sórí tèmi prefer ò ní pé gbogbo tó ẹ̀bà sáàrí kankan ṣe ẹ má kàwọ́ gbúra lẹ́bàá manage tẹ̀ náà ni ẹ̀yin náà play role tí pé kí lẹ ti rò pé lè fi play role sẹ́mọ̀ mo á tún wọn lẹ́kọ̀ọ́ kálukú wọn sọ pé ní sọ̀rọ̀ pé àwọn TMC wọ́n ní kíní kankan wọ́n sọ̀rọ̀ kálukú sọ̀rọ̀ ok káṣẹ azum ti TMC mọ̀ ó ń bí díà gan ni wọn ta ló sọ fún ọ wípé oníbídíà èèyàn ò lè bá a ṣe níbi nǹkan tọ́lọ́wọ́n bá yọnu sí bídíà rẹ̀ lèèyàn ò lè bá a ṣe ni èèyàn gbọ́dọ̀ bá a ṣe bídíà rẹ̀ ṣùgbọ́n kò sọ wípé báyá tó ẹgbẹ́ nǹkan tọ́lọ̀ bàbá yọnu sí ní bá ń ṣe ẹ̀ ṣe ẹni àfáàná tó máa ń tàlẹ́ pé èmi kàn fẹ́ wá solution I think I'm well informed on this issue hmm. nígbà tí mo sáà sọ jẹ́mọ̀ èmi understand ìfẹ́ tẹ́lá àwọn bọ́ọ̀sì méjì tọ́jú nígbà kí nígbà tí mo sọ nípa ọkàn wọn pọ̀ because wọ́n fẹ́ràn Ọ̀gbẹ́ni Jùmọ̀ dáadáa èmi náà ń sọpọ́ tí wọ́n lórí ìfẹ́ wọn èmi náà fẹ́ràn Ọ̀gbẹ́ni Jùmọ̀ lóun lè fi nípa àlérí bákan náà èmi ò like control àwọn ọlọ́run bá dá àwọn àwọn like control wọ́n lé wọ́n mọ́ àwọn tó já àwọn ọmọ kéwù mi tọ́jú tẹ́lẹ̀ mo bèrè pẹ̀lú àwọn mi pé èèyàn lọ́mọ kéwù mi tó bá ṣe yí pé wàlá àràdé nínú ìsàkó tó bẹ́ pé àfá àkàkà lẹ́kọ̀ọ́ ló bá nírú àwọn kálíbọ̀ ọmọ kéwọ́n tèmi ní yóò ti sàkọjú báyìí àwọn tèmi ní lọ́mọ kí àfá ni wọ́n in their own right àbúkọ̀díjà eh? ni nílọrin àsánẹ́bí ni eh? kọ́lá ìgbé tí wọ́n àtàwọn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but tábájọ́ yíra náà jọmọ̀ ìṣàánà àjẹ́ ìpàdà máa tún fún wọn tíra náà ni pé tó ní wá tó ní ìfẹ́ sọ padà máa tún sọ náà pé ọ̀rọ̀ ilé ìdí ìbọn sọ ní ṣe àbúkọ̀díjà ló sì wá kọlù ní attention ní ṣe èmi náà ní náà sùn yẹn lọ́wọ́ kò sì yóò fún wọn léyìí ah eléyìí tó jẹ́ kó kó sí láti máa ní mi ní control ìgbà táwọn wá gbọ́ tí mo sọ pé káwọn lè gbọ́ sẹ́rí àwọn ah lóòótọ́ òótọ́ mo sọ ṣùgbọ́n òun pé yes sir ní the only thing i think is pé kí n fẹ́ kí time, tó ń waste your ẹ̀ èmi ní confusion pé gbogbo sáńsán gbà wọ́n padà padà sí ní mọ̀ tán èmi mọ̀ torí ṣe rí ẹni sìn tó wáyé kó bá ti wà nù tíra tó sì yóò wọ̀ sórí ìdí olóyìn tó tẹ́kì kó kóòdù position rẹ̀ pé ń jọ kí n bá ti fẹ́ kó bọ́ ó sàá kú tinú tíra ló padà máa sọ èmi mọ̀ so àwọn boys yẹn mo observe wọn o mo mọ ọdún ayé ṣe o débi pé nígbà tí mo sọ gbà wọn sọ èmi náà gbọ́tọ̀ èmi ẹ̀sẹ̀ ìgbẹ́tọ́ ọkọ̀ fẹ́ discuss ẹ̀yàn kan discuss pé but bí mi ṣe rí mi ẹ bá discuss ẹgbẹ́ èmi kan fẹ́ sẹ́tì ní bẹ́ẹ̀ sẹ́tì ara yín pé ẹ̀yìn lẹ́mọ̀ wọ́n wá di mo wá lọ unilag brother kan ṣe ìyàwó èmi mo lọ sí lecture mi mo wá ara àwọn bọ́ìsì àwọn méjì tí mo ń sẹ́yìn sàn fún wọn mọ̀ yẹra fún wọn sálámà sí mi bọ́ wọn mọ̀ pé mo mọ̀ èmi mọ̀ mo kàn fẹ́ àwọn yòókù mo ti rí wọn mo sábà tẹ̀lé torí pé mo fún wọn ní ó sì pé ìfẹ́ ni wọn mọ̀ mọ́ wọ́n fẹ́ràn tó sófin náà fún wọn wọ́n sì trust ẹ̀ yóò lè èmi sì mọ̀ ṣe rí anybody tẹ́ bá rí tẹ́ bá rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ easily kò ní strong constitution ẹgbọ́ anybody tí bá ń ṣe nǹkan tẹ́ bá rí gbà lọ́wọ́ rẹ̀ easily ṣẹgbẹ́ ẹ̀dí sọ̀gọ́ kan gbá àwọn tí ó rí nǹkan kò ní strong constitution hmm? bẹ́ẹ̀ wrong so èmi èfi èmi èfi mú yẹn so nígbà tí ó ìgbà tó wá yá after some time eh, after some time tó wá di pé òṣìṣẹ́ àgbẹ̀yìn máa náà wá ń fi sí nǹkan tí mò ń sọ

yàní ṣe ah, ah dáadáa kí ní àwọn pé lágbọ́já wà mí báyìí lágbọ́já tọ̀hún tí ó kí mi o ẹgbọ́ ó rò pé báyá mo mà àbí nǹkan máa kà sọ pé ah, ó wà mẹ́rin pé báńkì àdáfẹ́ ah, ìwọ́n sí ìgbà àwọn ti change opinion? náà so sọ̀rọ̀ náà ìpáàdà pé nǹkan tí mo sọ wá right right eh, ati, ó ti fẹ́ràn mi báyìí tó pé àti wà on the same page pẹ̀lú sẹ́wẹ̀ jùmọ́ ọwọ́ agbẹ́jọ́ kan tó wá pé pé ìwé ni ó ni, lágbájá lòun fẹ́ kí yín bí fún kó kí kimi mo bá kí bóò ní ṣe dáadáa ní wà ní ilé kankan ẹ́ olùgbà olùlẹ́wẹ́ lóun fẹ́ wá kí yí sílé mo bá gbé tó ní ah, ah, so mo ti tún dèyàn dáadáa náà kò ní mọ̀ pé mo mọ̀ àwọn nǹkan wọ̀nyí wọn làwọn èèyàn ń ṣe èmi àti bọ̀dá yóò dá mi ṣe wà yẹn ẹ lè gbọ́ bí nǹkan tí mo sọ rẹ̀ ìyàtọ̀ sí ìbùsùn pọ̀ tó mọ̀ tó bá sọ láàrin àwọn èèyàn rẹ̀ pé yóò ní Abdullahi yẹn MSS ni tó bá ti pè ọ́ lọ́kọ̀ mí yàtọ̀ sún sún náà kèfèrí ni ọ́ pé Abdullahi yẹn MSS ni ẹ sọ́ra fún ẹ sọ́ra fún ẹ sọ́ra fún ẹ mọ̀ gbọ́dọ̀ bá sọ fún yà ni ṣùgbọ́n máa ń ṣe dára sí mi tó bá sọ fún yà ni yà ni ẹ̀yìn kọ́ra gan yọ òmọ lọ sí kò ní kan fún mi ń fúrútù tó àwọn àwọn àkókò wọn làwọn gbọ́ ọdún bọ̀dá kan tó sọ mọ́ wá rẹ̀ nígbó yẹn bọ̀dá mi dáadáa mi pé ṣùgbọ́n sórí tó wà mí sórí dáadáa tí ń ṣe ó ju fúrúùtù lọ tí mọ́ fún wọn wọ́n kàn sọ fúrúùtù ní tá àjọ ń pa àṣìṣe ara jù mí lọ. ṣùgbọ́n sẹ́yìn ìfà kóun náà sọ pé ó mọ̀ ṣe dáadáa sí mi yẹn yóò jẹ́ káwọn èèyàn kan tẹ̀lé torí ìfẹ́ tání sí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí mi dẹ́gbà tó wọn kàmí tí kéfèé rí wọ́n gba àwọn òhé tí stars stars mẹ́ta èmi ti mú wọn bá mo mú wọn lọ́nà bí mo ṣe bá bọ̀dá mi lò mo ṣàlàyé in tó kó sí láì má kìrìtì mo sì ṣẹ̀tọ́ mi fún bẹ́ẹ̀ náà ni pé níjọ́ tí mo bá ṣe lọ́dún fún ẹ̀ máa ṣẹ̀tọ́ mi fún àwọn àfa tí mo mọ̀ kò sẹ́ni nìkan kọ́ mi ń kéw hmm? ẹnìkan ọ̀rọ̀ ṣé kíní ṣé kíní yẹ sí ẹ̀rí kọ́ dẹ̀ náà ah, ah. gbogbo àwọn ṣẹ́rí jí ń sọ pé èmi mọ̀ tún mọ ìwàhálà táwọn àfa ṣe kan tó dáa fáwọn láyéláyé èmi ò ní kẹ́kàfà kankan wó ẹ́ tó bá rẹ̀ ní jẹ́ ìsinmi ọmọdé ìgbé mọ́wàá àbúrú náà ṣe ẹ́ mo was teaching though alhamdulillah mama wa lówó díẹ̀ ṣùgbọ́n mo mọ owó sálárì náà làbí ẹran àtira àbí wọ́n ni wọ́n fún mi lówó so kí wọ́n sọ pé nísìn wọ́n padà wá pé lábájá ìmọ̀ rẹ̀ ò ní wúlò ah wọ́n mọ̀ túnmọ̀ rẹ̀ ká tó wá sáwọn èèyàn tó ní ìsìn gbogbo ìgbésí ayé wọn fi kéwù ni èmi ò èèyàn fẹ́ àwọn ọ̀rẹ́ wa tàjọ ń ṣe dáadáa hmm? tàbájọ sọ̀rọ̀ ọ̀rẹ́ wa dáadáa ni Abu Ahmad Fásilẹ̀ Mahamza àjọ lọ skúl àjọ sáfún kanú economics làwọn ṣe ìrìnkanápẹ́ mú àjọ wá sáfún kanú gbàtà wà ń kánù ní kánù ọ̀nà ilé mi lọ gbé àjọ sí dáadáa òun ni amir èmi ni bí mú dáwà kìíní àtàyàn òun ma ogbélé ní amir èmi so ṣùgbọ́n but tòun ti bẹ́ẹ̀ nígbà tí mo dé padà èèyàn tó respect mi èmi náà sì respect ẹ̀ dáadáa dáadáa kọ́ lóun kó sàlékún dáadáa ó tẹ̀sí pa aláwọn but ìgbà tí mo dé èmi wá gbọ́ pé òun àti ìfẹ́ ní iṣu ṣe gbọ́ àti ah, mi láìkì pé káwọn afá ní iṣu because èmi náà pé ẹ̀yin mélòó náà lẹ́wà ní Ìbàdàn ẹ̀yin méjì náà là ẹjẹ́ sálàfì

wàkúlù bídà àti wàkúlù dọ́là láti fi náà pé bí yáda yẹn kò wà fàáhí àwọn èèyàn ti sọ́rí o àwọn tó wọ́n sàkọ́ sí ẹgbẹ́ àwọn nǹkan lè mi ara mi gbà pé pé kò wà sọ́rí pẹ̀lú ọgbọ́rọ̀ wọn abúra sọ́rí mi abúra pé akin dọ́rọ̀ bẹ́ẹ̀ káàbà wọ́n láàrín kò wà fàáhí ẹgbẹ́ nǹkan à pé àwọn padà sàlàyé wọ́n tó sọ mí náà wọ́n padà sàlàyé wọ́n tó sọ pé tabasọ alùsùnà olùjẹmọ́ àpé alùsùnà kọ̀rẹ́tì àmọ́ olùjẹmọ́ àyàn kọ̀rẹ́tì káàtù olùjẹmọ́ àti kọ̀rẹ́tì àwọn àgbàmọ́ sáàdìdì sí wọn tó ti kó sọ́wọ́ báyìí wọ́n wá fẹ́ ìnváìtì mi pé kí wọ́n arọ́ fún sàǹdẹ̀yà nìbàdàn wọ́n ti mú tọ́pìkì tàkì tó mọ̀ èmi láti kẹ́yìn agbé nǹkan hàn báwọn wọ́n wá mú tọ́pìkì pé káṣíkò ṣubuhat nípa pé sàlìkà ní alùsùnà olùjẹmọ́ àfáà tó wá sẹ́mọ́ ní àà ah, ah, ìkejì àbú ahmad bin abu hammam tó tún ti ṣe jù yóò jọ bí pàǹbọ̀ wà jà nìbàdàn ni wọ́n ní àwọn èèyàn ti mọ̀ ń parẹ́ wọ́n ní sí káwọn change mọ́ change èmi ò tún láì kéèyàn máa wà consistent tí kaba ti wà kẹwàá tún yọ mọ́ change our manager ṣe wá rí kí n tó wá lọ àwọn èèyàn ti ń pariwo káàkiri ìnáwó kí n rárá ẹnìkan wá láti kò láti kọ́tọ̀rọ̀ ó kù èdè ìtì lọ kọ́tọ̀rọ̀ ẹni náà apadà dọ̀rẹ́ ìmọ̀ ń gbà yẹn wá ní àwọn alẹ́pàntọ́lá láti kọ́tọ̀ lóní pé kíkan ọkùnrin fẹ́ fọ́ lọ́wọ́ bá bẹ̀mí pé kí n jọ kí n má lọ lẹ́kṣọ̀ láwọn à mọ́ kí n má lọ kí ló dé ẹ wọ́n kàn fẹ́ dá wàhálà lẹ̀ ni wọ́n fẹ́ fagbárin igbá kìíní kan ní sàǹsọ́ kí n kàn wọ́n ní ṣe máa lọ ó sọ jẹ fún mi ní ìsàlàyé tẹ́lifí bá ti dá sí nǹkan tẹ́yìn bá ti sọ fún mi tí bá ti ń pè mí pé ṣé kéwọ́n ni pé wọ́n fẹ́ rí àwọn ọmọdé tó òkú nílà káàdì mi lọ ni àwọn fẹ́ lò mí báyìí fún àwọn ọmọ mi ó nílà káàdì mi lọ ràn án àbáàsì mi ni sọ nǹkan tọ́pọ̀lọ́ mi ó fi jí mama fọ èmi ò sentiment ò lọ sọ fún mi concrete fact tí ìfìmọ̀ pé á ah, lóòótọ́ wọ́n á ní kí ló dé tẹ̀yìn máa ń rò pé níjọ́ táwọn èèyàn bá ti fẹ́ ṣe ọ̀rọ̀ báyìí pé wọ́n fẹ́ dá nǹkan rú kí ló dé bọ̀ bó sá sọ mo lẹ́m̀bì nǹkan tó pè mí fún náà ẹwọ́n tí wọ́n á ṣe mo wá pe àfáàtún organize lecture pé ẹ máa tẹ́lẹ̀ mo ní lecture tá a fẹ́ ṣe àwọn mélòó la fẹ́ ṣe ó lè mi àtàbọ̀ amadu imamuza ta ló kọ́kọ́ ṣe ó lè mi ní kọ́kọ́ ṣe monitor torí ẹ káàbọ̀ amadu kọ́kọ́ ṣe èmi ń bọ̀ wá dẹ̀rí bí sì máa pẹ́ dé ẹ̀rí àwọn kọ́kọ́ ṣe pé kí n bá wọn lórí wọ́n ní ṣe pé mo ní ìrìn jí kan máa ṣe lọ wọn á délé àbá amadu sọ̀rọ̀ ń pa alkhiyana pé kéèyàn cheat bí ó ṣe dá kéèyàn ṣe ó tó pọ̀ gan èmi benefit mi tó sọ ó sọ àfọ́tá wọ́n wá kàn mí alhamdulillah lecture tí sheikh abba amadu sọ ń gan lecture tẹ wá gbọ́n bíbà yìí táníyàn èyí tán sọ yìí gangan lẹ́kṣọ̀ gangan tó sì pé àníyàn yìí dà sí tẹ̀sìbẹ̀rẹ̀ sí lẹ́kṣọ̀ tèmi nǹkan ti wọ̀ so kí n tó sọ nísìnkú kálukú kọ́ fàníyàn rẹ̀ mọ́ná inú ọmọ sọ̀nà kí n tó bẹ̀rẹ̀ ó kọ́ ní kọ́kọ́ fàníyàn rẹ̀ mọ́ tó bẹ̀ pé n tó bá rò ní pé ha àwọn afẹ́rọ̀ fún lágbájá ọ̀rẹ́ ti wáṣà kọ́kọ́ mọ́ yọ̀yún kó mm-hmm, kọ́kọ́ yọ̀yún kó ha ara wọn balẹ̀ alhamdulillah ká bẹ̀rẹ̀ báyìí ni sọ̀rọ̀ púpọ̀ ẹ̀ka wọn nípa bọ́ mo ní lórí ọ̀rọ̀ pé kápẹ́ anáàlùsàn olùjọ́ pa ẹmọ tí ìfẹ́ mi ẹ̀yá ní norway àwọn àfáà kọ́lọ̀ kò sí dáadáa fún torí pé wọ́n ti kàńbì kan wípé rìwáyà tó sọ wípé tán bí a ní sọ sọ́là wípé àwọn òwò ní táwọn alìjọmáà wọ́n kà pé rìwáyà yẹn wá dọ̀ ìfà tó sọ ìdẹ́gbẹ́ ti wà dọ̀ ìfà dẹ́ nǹkan àlímọ́ pé abẹ́ ìdámọ́nù àwọn òwò á mọ̀ wípé bá ń kọ́ ni wọ́n ṣe ó lè wà bàá ifá àmọ́ pé ìdájọ́ rẹ̀ kọ́ mo wá bí wọn mo kàn bí wọn ni mo ní ìyìn nísọ̀rọ̀ púpọ̀ lọ́rọ̀ yìí tí ó clear sí mi dáadáa tẹ́mọ̀ pé ọ̀rọ̀ yóò correct wípé gbogbo àwọn àhádìsì taari tánà sọ pé fàálẹ́kùn bí sunnati àbí nìkáwò sunnati àbí tánà sọ̀rọ̀ pa sunna sunna sunna àárí àwa ní àwọn èèyàn tán wá ń tẹ̀lé tánà bí sọ ni alò sunna àbí kò sí àdísì kankan tó ti rí wọ́dọ̀ alùsúnà tó wà mẹ́ kò sí wọ́dọ̀ alùsúnà ládìsì kankan tó bá ní mú wá kò sí wọ́dọ̀ alùsúnà ládìsì kankan súnà ló wá ṣùgbọ́n àwọn láti ahálùkù pé àwọn tó ń ṣe nǹkan tánà dìrì fàṣì tẹ́ni tó fọ́rọ̀ ibá gbà tó lè pàápàá alùsúnà tó wà ní tá a ṣe lásán ni pípọ̀ àwọn tán wá ní nǹkan báyìí làwọn fẹ́ ṣe láti fi áàlù kù kò sí áàlù kankan bí àdísì náà náà kí wá ní ìtumọ̀ àlùjọ̀mọ́ àtọ́wà ń bẹ àdísì wá pọ̀ náà tó náà sọ̀rọ̀ pa jọ̀mọ́ àwọn tó wá ṣe pé táwọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe súnà náà ni pé níjọ́ tí tàfárùkù bá ṣe láàrin àwọn èèyàn táwọn èèyàn pín ayé rẹ̀ ilé ẹ̀ pé pípapọ̀ làwọn ń pèpè sí náà wọ́n fi ń pè ní wọ̀lùjọ̀mọ́ kọ́dà tẹ́rì mọ́ sọ kú àṣàhẹ́ mọ́ á ní pé ibi tó ti mọ̀ ní ọya ahàlùsúnà wàljama'a tàn wí ṣé ahàlùsúnnàtì wàljama'ati ni àbí ahàlùsúnnàtì wàljama'atu wọ́n ni wọ́n sí yàtọ̀ ìyàtọ̀ wà sórí tó wọ́n ahàlùsúnnàtì wàljama'a yàní ahàlùsúnnàtì wa ahàlùljama'a tó wọ́n ahàlùsúnnàtì wàljama'atu ó sì àtù jama'a lórí gbogbo ahàlù mo ní sórí jama'a tó wà ń bi tánibálùsúnnà jama'a kò mí ní tó rò jama'a tó wà ń bẹ̀ ní tó mìnì ní ìṣtìmá wíwà papọ̀ láìpín ẹ̀yẹ ni kò mìnì jama'a group of people kìí sì túnmọ̀ ẹ̀yọ̀ kan tó nínú ìwọ́n tó pé group of people nìkan lómìnì kò sáà ń bẹ ara sọ pé intanet máa lo àjẹmọ́ àdìgbò nígbà sábà tó ní ìmọ̀ọ́mọ̀ ẹ̀yọ̀ kan tí gbogbo wà lábẹ́ ìgbà wọn làwọn wà jẹ́ jàmọ́ ẹ̀yọ̀ nìkan kan jama àmì gómìnà ìṣìmá wọn náà alùsùn náà torí ẹ̀ ló fi pé opposite alùsùn náà ni alùsùn náà wal jama the opposite pé alùbẹ̀dà àti wal furqa alfurqa furqa ni opposite ìṣímà mo wá sọ lẹ́yìn àwọn akọ́tọ̀ mo wá sàlàyé mi nà pẹ́tọ̀ kìí sọ̀rọ̀ kankan kìí sí déyàn búra gan sí mo kàn jáde fún wọn kìí sí déyàn búra sí wọ́n wá béèrè ọ̀rọ̀ hadithi olóbìnrin àtúndàlà yìí sọ̀rọ̀ débẹ̀ mo mọ́ mọ́ sọ̀rọ̀ débẹ̀ but àwọn tó ti pé tó dúró fi wọ́tọ́ fi jòkó nù pé à ẹ̀rí lọ́wọ́ lọ torí pé mo fẹ́ fúnra mi ní ó zoro yá wọn mi nìí kò fẹ́ fún àmì lóbìnrin pé wọ́n bì mí torí ṣe rí àti jẹ́ àfọ́ ọ̀rọ̀ ọmọ tẹ́ bá kọ́ra àwọn sọ́lá fẹ́ rómọ bàyẹ́ gan kódà mò ń wọ́ndà gan táwọn gbogbo táwọn sì báyìí ní sí bá ṣètàn ló gba ń kọ́lọ́ ọba kó yọ kó yọ wá lọ́wọ́ ṣètàn ṣe ó rọrùn àti jó lówó ó rọrùn àti jẹ́ àwàmù ẹ máa ń wọ́n rọrùn sẹ́rí gbogbo òun ṣẹ́ tẹ̀yìn ṣe báyìí wàláì ó súnmọ́ because talẹ̀ yóò sọ ṣẹ́ tẹ̀yìn ṣe fún ẹ ní platform tẹ̀yìn ṣe tẹ́nìkankan nù yín nísìtò bá fẹ́ nìkankan lówó tẹ́nìkankan ò mọ̀ sí ó rọrùn pé kọ́lọ́run kó gbà because ẹ̀ nísẹ̀ ẹ̀ níbi tẹ́tì sọ àfáàdì nǹkan ni tiẹ̀ kó rọrùn gbogbo nǹkan tó fẹ́ ṣe ló ti ní coloration àti kọ́lọ́run kó sànú rẹ̀ bí èèyàn bá ń pọ̀ mí sí mọ́tíláṣí tẹ́ sáàfá ó rọrùn kọ́lọ́run kó gbà pọ̀tẹ́ntì òun sọ̀rọ̀ because ẹgbẹ́gbẹ́ kí n sọ nísìnyí àfáàdì ti rò pé lẹ́jọ́ olóòrùn mo fẹ́ ni yóò gbádùn mi yóò rò pé màá lálàṣe rẹ̀ ẹgbọ́n ó ti rò ó yé ó ti rò ó. ní wọ́n sọ fún mi dáàtọ̀ ní wọ́n ti wà ń bọ̀ wọ́n fẹ́ tà ní wọ́n ti tẹ̀jú ní yà pé á ó ti kú sí mi lọ́wọ́ ó mọ̀ sọ pé ó ti kú sí mi lọ́wọ́ ẹ́ gbogbo ẹ̀ náà ló wà ẹ̀nà àwọn sálàfọ́ adé sọ Abubakar bin Ayyash ọmọ tí wàá máṣe ni ó ní inna dukhula fi hadha ilmi sahalu àti wọnú mà yóò rọrùn wa inna al-khuruja minhu illa àmọ́ láti jáde kó nú mà kéèyàn wá bọ́ọ̀lù ọ̀la láàfíà kò rọrùn o tó pé ìmá tó lè jẹ́ nǹkan tó tó fi wọná irú nǹkan yẹn ní ma ń ṣe mi gan-an ma ń ṣe mi gan-an ah ní ma ń tẹ́yìn lọ́rùn kí èèyàn má ṣe mistake jù kó ṣe mistake jù lọ torí ah èèyàn tó kó sọ́wọ́ ni ah bẹ́ẹ̀ ni ah ní ma ń tẹ́yìn lọ́rùn kò sí èyí tó ìbá pé kò wé tọ́gbà tí wọ́n á débẹ̀ tán wá tán wá bí mi pressure mo á ní ok ẹni tó sọ bẹ́ẹ̀ pé wọ̀kúrò dọ́rọ́ láti fi náà hadithi mọ́ ábí wọ́n mọ́ pẹ́ mọ́ hadithi yìí hadithi tani mọ́ ní sàárì olóògbà mọ́ kàn fẹ́ sí abúlábùnà bá zùn ọ̀ mọ́ ní so ìwọ tó mẹ́ tó gbàdí ìwọ náà ìwọ náà fẹ́ ń gbúrò ń sasọ́ ẹ̀yìn wọ́n kàn tọ́ pé ọdá arówó lọ́wọ́ ẹnìkan sọ pé jábìr ibùnà ajá jẹ́ ló padà pé jábìr jọ yẹn ibùnà ajá jẹ́ ló pé jábìr tó ibùnà ajá jẹ́ ló pé jábìr ọdá jẹ́ hadithi kò wà sahih torí ìtumọ̀ torí ìtumọ̀ ni ìsáàbẹ̀ ya fi sọ pé tàbá ní wàkúlù dọ̀rọ̀ àti fi náà èyí ló ń yára nù pé àìmọye ẹlòmílẹ̀ tó kó síbídà pẹ̀lú kátọ̀ ló kó síbídà ẹlòmílẹ̀ tó kí nìkan máa ní e kìí ṣe ìtumọ̀ rẹ̀ nù pẹ̀lú ìtura sí hadithi wà sahih ziyada náà wà sahih ara àwọn èèyàn kan ní kò wà sahih àmọ́ kìí ṣe ìtumọ̀ ẹnu mo wá ní tó wáyé pé kúlù bá ní bá ń dẹ́rù bàyẹn bẹ́ẹ̀ ẹ̀ tí ìyẹn jù ẹ̀ kan ẹ̀ ṣiṣẹ́ kan ṣé wàkúlù dọ̀rọ̀ àti fi náà ni

yes kúlù lọ́wọ́ bẹ̀rẹ̀ kúlù lọ́wọ́ bọ̀ hadith then èmi náà sọ fọ́pọ́ ah then hadith yóò fẹ́ kan wà sọ́hí ziyara nìkan kọ́ ni wà sọ́hí gbogbo hadith yóò wà sọ́hí tó kúlù mọ̀ dáta tí ó náà jẹ́ bídá tó bá ń kọ́ mo sáwà sàlàyé wọn tọ̀ mo á sọ eh ok mi e so mo á sàlàyé ìṣẹ́ gbogbo ẹ̀fún wọn tọ̀ mo wá sọ pé yóò correct mo wá ka ìsinádẹ̀ fún ọmọ sáṣẹ sáà pọ̀ tẹ́lẹ̀ táìmì bá ti wá rí ìmọ̀ àtọ́mọ́ àbámọ́ ti ẹ̀dàpẹ̀ má bá ẹ̀yìn ti jà wọ́ṣẹ́ rí bí ìpáwọn èèyàn mọ̀ mí dáadáa mo lè wà ní mi ò sophisticated mi plot mi plot mi èrò onú pé kí n sọ pé ẹ̀rọ tí wọ́n lè fà ọmọ táwa ṣe fún èèyàn mm, mm, mm. lè predict mi ní gàgàgà tí mi ṣe ìmọ̀ mi tí mi ṣe anybody tó bá ti pè mí náà ìrìn láti mọ̀ rí wẹ́yọ̀ kan tí ẹ̀kan mi ò lè gbà ní pé kó sọ pé kí n má bàlágbàjá ṣe tó bá kọ́ ẹgbẹ́ olùbá ọkọ̀ sọ kọ́dà kó ọkàn mi ò rí ṣe fi bá bá mi sọ̀rọ̀ níbi pé bóyá mi ò nílà káyà rárá láìkẹ̀ ọgbọ́ fi mí kó sọ fún mi pé ṣé pẹ̀lú jẹ́ mọ́ fúnra mi ọgbọ́ ẹ̀mí ọ̀bọ̀ fara mi sometimes wọ́n ti wá ṣe nǹkan àwọn èèyàn rò sí nǹkan iṣẹ́ rí ẹ̀sùn fẹ́nìbọ̀dì tó bá fẹ́ wá mọ̀ nínú wa ẹ̀dákun by the time tẹ bá wá mọ̀ dókè ẹ mà gbogbo àwọn mọ́sálà tá à ń ṣe nísìn ara tẹlifíṣù ṣẹ̀tàn tẹlifíṣù ìbílẹ̀sì ìmọ̀ kọjá ìmọ̀ tẹ́mi bá bọ́ nísìn bá kó sí ibùn tẹ́mi àbàṣọ tẹ́mi kọ́ yìí bá sọ láyé láyé èmi mọ̀ ibùn tẹ́mi àbàṣọ tẹ́mi kọ́ yìí mo sì máa ṣe ọ̀rọ̀ bí tí ṣe rọ̀ gbàṣọ àkọ́ tó bá kọ́ aláfà ìlàlá kò lè wọ́ka mi ṣùgbọ́n tí wọ́n tí wọn ò jẹ́ kí wọ́n ọmọ Ibn Taymiyyah wọ́n jẹ́ kó mọ ṣọ́rọ̀ bí hmm, bí tóbi so sẹ́rí ọ̀rọ̀ mo gbẹ́rẹ́ ọ̀nà gbẹ́rẹ́ àwa làwọn àzíùn tó gbọ́n kátà bá ti bá láwùjọ wa ó gbọ́dọ̀ rọ́ǹgì ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ làwọn afáàsì ń ṣe Ibn Taymiyyah wọn lọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀sáì tó ṣe tó fi hàn ọ̀rọ̀ pé àtọ̀lákò sọ̀lá sí mọ́jú ìsìn wáhì tí a bá pẹ́ àwọn ènìyàn pé mo kọ́ mo kọ́ mo kọ́ tó wílẹ̀ mẹ́ta ibẹ̀ ẹ̀yọ̀ kan náà ni ó sì jẹ́ kò ní jẹ́ mẹ́ta ẹ̀ kìí àwọn àìmọ́tòlá arúgbà òsì lórí gbogbo àwọn ẹ̀mọ́ mẹ́rin in fact kọ́ọ̀lù ṣáàbù ni wọ́n ká ṣáàbù inú tẹ́mi àkọ́dà wọ́n tún ìprísẹ̀ èèyàn wọ́n sì yàn fẹ́wọ̀n tó yẹ tó bá ti lo pátọ̀ àbáyé wọ́n fi ọsẹ́ wọn gbogbo àwọn kéèkù tẹ́mi àtàn lò lẹ́yìn rẹ̀ wọ́n ti wọ́n sẹ́wọ̀n bọ̀tọ̀ náà ni wọ́n kálukọ̀dà ń lò nísìn nígbà tí tẹ́mi àsọ yẹn àwọn tẹ́ ọ̀rọ̀ yẹn jọ ti wọn òun làwọn ṣíà àwọn ṣíà àwọn lópinú àwọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ alimọ́sọ́lù jẹ́ àfẹ́ but ètò tẹ́mi alẹ́ ìrì tiẹ̀ kò sì torí pé torípé tọ́wọ́ ayọ́kẹ́ ah, bá ti ṣíà àwọn fáànù tó dúró náà ó wà bẹ́ẹ̀ dáadáa bọ̀ ṣe rí kéèyàn máa rògbé bá ní ṣe èèyàn fẹ́ pa àwọn èèyàn jẹ́ òun kàn parọ́ fún wọn kò ní pẹ́ tójú wọn fi làtán bá àtàwọn òhè tiẹ̀ àánú yẹn lèmi fẹ́ fáwọn èèyàn bí ah, àfá róòlù tẹ́ ń pè dáadáa àwọn tẹ́ ń fọwọ́ dé lágolo yìí tẹ́fọ́ ọdún ọ̀rọ̀ ìsánmà padà mọ́ kí ní ìtàn wọ́n ṣe pèlè yìí bẹ́ẹ̀ wọ́n ṣe pèlè yìí torí pé wọ́n mọ̀ pé ah, àwọn fún yín trust ẹ̀ẹ́dẹ̀ betray trust so ẹ̀yìn tí mo sọ sílẹ̀ ọ̀rọ̀ pé bóyá sí bẹ́rẹ̀ kí nìyàn kan ẹ̀sùn bá ní mo sọ pọ̀ mo ní tọ̀pọ̀ pósì mi mo sì tún sàlàyé mo sàlàyé tó ní tó bá ìpínwọ̀ tó wá fẹ́ sí bẹ́rẹ̀ torí pé torí ìyọ́nà àwọn àgbà àti ìyọ̀yún òpó <laughs> ọ̀fẹ́ sí bẹ́rẹ̀ tó kọjá rẹ̀ mọ̀ síta àmọ́ ò sí gbẹ́rẹ́ sí ibi nǹkan tó kó ní pain nígbà yìí yes the fact pétọ̀ abẹ́rẹ́ sà ti kan ẹ̀yìn rẹ náà ló sàn ṣe sí sábàbù yẹn hàn it doesn't have to be scientific tó tó di pẹ́sìn gbà. ṣe ewé ò sí lára kátà fi ń sóògùn ni. ṣe ìdí mọ̀ sọ ni pé wọ́n fi ń ṣe wòsàn náà ni wọ́n sáré pẹ́ni tí ò bá wà mọ̀ ẹgbẹ́ ọdún fún ilẹ̀ ìzàmpù kí n ti sọ́lẹ̀ sí pé sórí tó bá tẹ́lẹ̀ ìkẹ́lẹ́ bá tẹ́lẹ̀ ìgbẹ́ ohun bídà ní àwọn òkè nìkan ṣe kán wá sọ fún pé àti Ibn Qayyim náà kọ́ ní àbúrò ẹ̀dà àrùn Ibn Qayyim wà ní kéèyàn sí gbẹ̀rẹ̀ àbóyá wèrè ní tó wá ní bá ń gbé wọ́n wá gbé fún sẹ́mọ́ tó padà mọ́ ṣe ó mọ̀ parọ́ pé wọ́n wá parọ́ mọ́ kò sẹ́ni tó ẹ̀rọ torí pé wò fẹ́ ká tẹ́lẹ̀ kí ló fẹ́ wọn parọ́ fún ní tẹ́yìn bá mọ̀ lèyìn máa ń sọ ó mọ́ ẹni lójú kò mọ̀ nígbà tó wá mọ̀ tán wá sọ ẹ̀dà búrò tó kọ yìí bí pé màtó kọ ẹjọ́ wà mẹ́ ó ní tó mí nìní ẹjọ́ wà mẹ́ màtó kọ ni bá ń kọ èèyàn kọ́kọ́ mọ̀ ń mọ̀ nǹkan náà kó tó ṣe ni tí ẹ̀bá ti níyàn kò sígbà tí tí